وعلى آله وصحبه ومن ìbéèrè nípa ẹni tí ó ti àyùbá kan tí obìnrin lóyún tí wá tó níyàwó ó sì ti bí ọmọ mẹ́ta pàtó wá padà mọ́ wípé tó ń sè yìí kò bá lànà láàmú lọ kí ni kò ṣe. àbọ̀wọ̀ ṣẹ́gun bá ọ̀pọ̀lọpọ̀ máa wà rahmatan wa wà. wọ́n dáhùn ìbéèrè yìí nínú fàtáwà wọn tó ti déédéé wọ́n béèrè ìbéèrè wọ́n wá dáhùn lọ́nà méjì wọ́n tó bá jẹ́ wípé ẹni yìí ó já láyìnà kan nípa ìdájọ́ ọlọ́run lérí pé obìnrin ògbódò lóyún fún ni láì fi pé èèyàn ṣe akudu nìga asọ̀hẹ́ kò mà ìgbà tó tó mà ọmọdé tó méjì mẹ́ta ìgbà tó bá ti mọ̀ gbàrà ìgbésẹ̀ tó ti ṣe akudu ó gbọ́dọ̀ fún obìnrin títí tí ó fi lọ ṣe àkúdù nìka tó bá wá ṣe àkúdù nìka àtọmọ tó bá wá ń bí lẹ́yìn ìgbà náà àti tó ti bí síwájú ọmọ àdáàlì ni wọn torí pé àgbè ìdájọ́ pé àkùnrin ó dúró pé àyùmọ̀ kan òun wọn ní sọmọ tó bá ẹni yìí òfin Ọlọ́run pé ibùdó dìnnà lọ máa tí ọkùnrin bá bí tíyàwó bá bí fún mi bí èyí fún mi nìyẹn ní ákìlù lérí wọ́n ní tí ó ṣe òun náà ní pé ní kété tó ti wá mọ̀ lọ́rọ̀ báyìí wọ́n bá tó fi ọmọ mi ò fún ọmọ kọ́ lọ sí ìlú ṣùgbọ́n àwọn èyí tó ti bí sílẹ̀ yẹn àbùmẹ́rù ìdá òun wọn tí wọ́n yẹ adẹ̀jú máa ń tó tàwọn sábà lérí ẹ̀ wọ́n bá jẹ́ ọmọ ìdáwọn àtàwọn ṣẹlẹ̀ ṣùgbọ́n ìgbà ìmọ̀ ẹ̀ lọ́dọ̀ àwọn màlìkíyà àwọn mú ọ̀rọ̀ yẹn lé pẹ̀lú kọ́ ilẹ̀ àwùjọ mọ́ni sáágbálẹ̀ ṣe à kọ́bìlà àwa nìyí ọ̀kìbá lẹ́fẹ̀rẹ̀mà ẹni tí ń tó lẹ́tọ̀ọ́ sí láti ṣe ṣùgbọ́n wá kájú òfin wàrà wàrà ké nígbà tí ò tí ì lẹ́tọ̀ọ́ kó o ṣe nǹkan yẹn ìjìyà táàbùn náà ni pé a nǹkan yẹn di wọ̀ fún ọ lóbi jẹ́kọ́ lórí àwọn àlejò ọ̀gbẹ́ wọn ni wọ́n ní àbúrò tó kéwòn èèyàn mọ́ àbúrò tó pàṣẹ lánàá nílé ó lọ fẹ́ lòlù obìnrin náà lọ́wọ́ ẹ rí i pé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ nínú ìtawà ńlọrọ̀ tọmọ wọn bá lọ ń kàgbó lẹ́kọ̀ọ́ tí ẹnìkan wá kù lálẹ́ olóyún wọn ni kọ́ máa bíbà náà pẹ̀lú oyún náà yóò lọ́ máa kó wá bímọ tó bá yẹ bímọ tán ó sọ ìdí ẹ̀ kú pẹ̀lú ọmọ yẹn wá lè wá léwu wọn ò ní fọmọ tẹ̀ kẹ́ni yóò máa mú lọ ẹjọ́ mẹ́rin ẹjọ́ lè wá tó bá mú lọ tó bá mú lọ àmọ́ ẹjọ́ lọ sọ̀rọ̀ ìlú náà tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ní mọ́tàbù máyì kò látara àjẹlé yìí èyí tó bá jẹ́ lé yá ìlú kan wọ́n fún ní ọgbọ́n gbogbo yìí fún wọn àti fọmọ yẹn ní náà ṣùgbọ́n ẹni tó mà tó sì máa mà lórí tó wọ́n bá bẹ́ẹ̀ wọn ò ní lóun ó fẹ́ irú àwọn ọmọ ẹ̀ àbúná ọ̀hún náà lọ́wọ́ ọwọ́ rẹ̀. ìyẹn ẹni tó fẹ́ àwọn tó ti fi gbogbo ẹ̀ tó ti mú tó yà wọlé ṣùgbọ́n ìyá ò fara mọ́ tó bí bàbá ti fara mọ́ tó bí ó bí àwọn. sẹ́ni ẹ̀ ti di pé tó wọ́n ò bá fẹ́ àwọn ẹ̀ kọ́ wa máa wá lóṣù máa tù yẹ torí pé ìyá ẹni orí bí yóò wà máa tù yá àwọn yóò sá máa tà torí pé kò sẹ́ lọ ìdí àti ìgbà ajáde lórí ka ìyá yẹn àbú ṣùgbọ́n òun fẹ́ ìyá rẹ̀ ló wà ìlú àti kó lóun àwọn náà lọ wá kí kó wá máa ṣe dáadáa sí wa lóko tó bá lọ sí ìdìnnà ló ti àwọn ọ̀rọ̀ lọ́hàbọ̀ wa. obìnrin ti ṣe àdúgbò ìta tó wá wọ́n ṣe ṣe lọ sí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀

àti lè sọ pé ọkọ òye torí ẹ̀kọ́ ó lè torí ẹ̀kọ́ àwọn ọkọ ìjọ gbogbo nǹkan tó lè ṣe ìhàkùtọ bọkùnrin tí ó mú ọkùnrin lọ lùgbà Ọlọ́run ó lè tó mọkànlá sórí ẹ̀kọ́ sílẹ̀ ìpè ìlàbà ṣùgbọ́n òjú bá ní àti wàá ṣẹ́kọ̀ọ́ àbúrò tẹ́lẹ̀ àfúnà ọ̀la wọ́n ní kí ọkùnrin bá káyàwó ẹ̀ lọ́kọ́ ṣe gùn náà ẹ̀ ǹjẹ́ ìṣirò kò bá kó ha. wàhíìlá tọkùnrin yẹn ò bá wà kọ́ọ́lẹ̀ ọwọ́ ẹ̀ lẹ́yìn ilẹ̀ yóò lọ. Ádàmí ìyàrá jù náà ní sẹ́ni ọ̀rọ̀. Nígbà tó ń sọ ìgbà wo ni mo láti lè jẹ́ wájú? Ìgbà wo lè jẹ́ mùsàlá? Ìgbà wo lè jẹ́ Ìgbà wo lè jẹ́ àrọ̀? Ọ̀rẹ́ yẹn tó bá tó bá ṣe sàlẹ̀. Ayé obìnrin yìí ló òṣèlú náà sì máa tún sùn tí ó dùn wọn náà àwa lọ bá wọn ọdún pàdánù lọ́yà ẹgbẹ́ yìí ó sì ṣe ìṣe tọkọ lóhùn fi mọ̀ gbọ́ wọn bẹ́ẹ̀ wọ́n ti lóòótọ́ ẹ̀wọ́ náà wọ́n ti rí ara náà àwọn obìnrin yẹn tọ́lá kọ́kùnrin tí ìlú ọkùnrin torí pé ẹni tó bá ní bẹ́ẹ̀ rà wọlé tó obìnrin yẹn yọ eléyà ọkàn rẹ̀ ó lè máa kọ́. ṣùgbọ́n ìṣèjìdá bá nígbà míì nádìbá gbogbo ọ̀gá tí wọ́n rò wípé ìkọ̀yẹ́ kó kọ ìyàwó ẹ lẹ̀ nítorí ẹ̀ ìwọ òun ló mọ bí nǹkan ẹ ṣe lára òun ló mọ bí nǹkan ẹ ṣe rí obìnrin ní ìgbà tí ó sọ ọkùnrin yẹn pé òun náà máa ń bínú ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ yìí sọ ọlọ́mọdé kó pa àìdọ́gba tí ó tó pẹ́ lómi ìtumọ̀ bá ti rí ẹ̀tọ́ wà lẹ́gbẹ̀ẹ́ kẹ́ni ló dákẹ́ akílọ́bí náà bá yẹ kó o bá sọ fún àyàn yọ inú sábà bí ọkùnrin yẹn tí o kò má dà kó gbé orí ẹ̀dá mú ọkùnrin wa obìnrin lè wò lọ́rọ̀ mọ́ kàkà tó wò ó fi pa àyàn ọkùnrin ọ̀wá àwọn ẹ̀wà ìmọ̀ ń wúyàn ká máa lo ọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ bá wà á rí wa ọ̀pọ̀ ànábì ní ilẹ̀ ìmọ̀ àdá olùkọ́sí ní bíláì àwọn obìnrin jẹ́ ilẹ̀ ibi ẹ̀fọn àwa ó ní wọ́n ti dà wọ́n. kódà ibi tí wọ́n ṣe èyí tó tó wọ́jú ń bẹ àwájú àwájú gan-an tó tẹ̀ kọ́rọ́ jẹ. fàyínzà àtẹ̀tò kí ìmùhù kí kú ìmùhà tí wọ́n bá ní ọ̀fẹ́ nà á kàkàkà ọkàn wà ń kàràkà á tẹ̀tẹ̀ tẹ̀tẹ̀ ìtàmtàkàtà bíi á wà má àhà ìwà ìmọ̀lẹ̀ bá yìí ló fi lẹ̀ lọ́tọ̀ ọmọ ọba lò bí níwọ̀n àjùlẹ̀ ṣe wà pẹ̀lú ẹ̀ náà ni ọmọ ọ̀dà máa má lè jẹ gbọ́gbọ́ ọ̀rọ̀ ìwà òjò bíyàn bá lè ọ lẹ́yìn bíyàn lè àtọmọdé bíyàn lè mánéjì èèyàn níyàwó rẹ̀ tó o bá ti ní wípé ẹlẹ́nu gbégbégbé lọ́lọ́run tó ìlú tiẹ̀ ibi tó yóò níbi tó dáa jù mo lè bẹ́ẹ̀ fi kíni kan yíyọ yọ àwọn ọkùnrin tá a bá fẹ́ yàwó ibi tó dáa sí ni ká máa wò ó ká máa mọ bí ẹ bá sì wo ibi tó kù sí yẹn jù tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀ ká máa kọ̀rẹ́ gbẹ̀yìn ká máa túnṣe ká máa túnṣe ṣùgbọ́n ká máa wò ó dáadáa rẹ̀ dáadáa yẹn ọmọ ẹgbẹ́ tí ibi tó kù sí yẹn kò mọ̀ kú yẹn tó fẹ́ ọlọ́wọ́ ṣùgbọ́n má bẹ́ẹ̀ kejì ló wà lè jíjà àti mbálẹ̀ òwúwọ́ níbi tó o náà dé lẹ́nu bí ìbádé òun lè dá a síbẹ̀ òun níbi tí wọ́n náà dá a sí kó náà má lè ẹ̀ màmá lè dè ibi tí òun tún kù sí òun ẹlẹ́ẹ̀kẹta ló dá ìgbàjẹ́ wàá fi pé mẹ́rin yóò lè dára dára yóò ti jẹ́ lọ́bí tọ́kọ̀ ìtayà bá fi mẹ́rin yóò bá dára mọtò yẹn bá ti wà ní omi baro yẹn ti bí baro báyìí pé ẹyọ pé àkànnà yìí ọ̀kadà bẹ́ẹ̀ àmì kẹ̀kẹ́ bẹ́ẹ̀ àmì jù kò sí ìlú balance náà tó bá dúró wáyé tó ọ̀bẹ kẹ̀kẹ́ oṣù tó mọ́rúwá náà wà kẹ̀kẹ́ náà fẹ́ tó náà wà mọ́tò bá ti lè balance náà bẹ́ẹ̀ rí o ti balance ẹ ọlọ́run kò ṣe àwọn tó èyí ò mọ máa ń lè tó o bá ní gbogbo nǹkan náà ló fi máa fi èyí ò ní fi àwọn ilẹ̀ torí pé wọ́n náà lè fi so àwọn náà máa lè jù wá o dáadáa wọ́n máa lè jù wá o kò sí áńgẹ́lì tó wá o ìwọ náà obìnrin ó bá a ní oṣù lọ sí kí ló máa o tù wọ́n náà mọ̀ pé ẹ lè rí àtúntò ṣe ní òkú lè ká lílá ìkàlà ọlọ́run kan ló pé bẹ́ẹ̀ bá ń lóbi ìwé pẹ́ẹ́ni ẹ ṣe pátápátá pátápátá tí ó ṣe pátápátá yẹn náà gbà sọ̀rọ̀ báyìí. جعلت يقال قال فما والد ذكر امرأة من النبي صلى الله عليه وسلم وبعد ذلك نصر في القلب عليه صلى الله عليه وسلم بكثرة صلاتها وصيامها وصدقاتها ولكن جيرانها لا يظلم من نسائها فقال النبي صلى الله عليه وسلم هي في النار وحتى كان صلى الله عليه وسلم

àmọ̀ túnra wa ṣe àmọ̀ túnra wa ṣe obìnrin wa ní kankan bá ń gbé bọ́tù yìí bá ń gbé síbí mo ti gbọ́ kò ní gbé bẹ́ẹ̀ ẹ gbé síbẹ̀ kí ló wọlé o àgbà mélòó à ń gbé bẹ́ẹ̀ sí tó o bá tún gbé ó bà á níbi tó kí ló wà tó o gbé nǹkan ẹ bí lẹ́yìn bá tà á nítorí kò ní jì ẹ̀dá jẹ́ àìsàn bẹ́ẹ̀ fún wa tọba tó wá dùn láti ká tó bọ pé bí ìsìlẹ̀ mọ̀ tó fúnra yín nìyí ó ti pàṣẹ mẹ́tẹ̀ẹ̀sì níta ọkà rò pé ó ti gbọ́ báyìí ṣùgbọ́n àwọn nǹkan yẹn èèyàn wọn fi maturity problem yẹn ọlọ́run lè lọ sábà fẹ́ àtúntò sí tẹ́nu rẹ̀ bá ti lédélé ní nǹkan ó lè débi tó dáa ó lè dẹ́kun mọ́ tọ́jú ga ó lè dẹ́kun mọ́ kọ́kọ́ yẹn ṣò hádà ṣò ọlọ́run wà fún ìkóṣà. ẹjọ́ ti wà ní ó ti mọ́ lè bàbá ẹ̀ ló ń gbé ṣáàtì ọkọ ṣáàtì ọkọ náà máa tẹ̀lé àbí àti ìrànlọ́ èyí tó bẹ̀ tẹ̀lé yẹ nínú ọ̀rọ̀ tó ṣe tó àmú ìdí ní àwọn ọ̀sọ̀ tó bá ti ní bàbá ẹ̀ ló ń gbọ́ bùkátà lé lórí torí pé ìgbẹ́ ti dá láti ní àgbèjọ́ àlùkò wà wọn alẹ́ nígbà ọ̀ṣọ́ lọ́wọ́ wà bàbá rẹ̀ lé lówó bàbá rẹ̀ lé ti gbogbo ẹ̀ lé lórí àṣẹ ti bàbá yẹn òbí tó ní ìdí wípé o lè bá láti pọ̀ ẹ o lè wà ní kálúwà pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tí ọba ní kó wá rí ọ tó má ti bàbá rẹ̀ bá ní àwọn fẹ́ẹ́ rẹ̀ jẹ́ ìtò fìmọ̀ ní wípé tí obìnrin ìdáná ṣáṣìlì ìdáná ṣẹ̀ṣẹ̀ àlùmọ́ àti tóbìnrin bá ṣiṣẹ́ lòṣù sọ́kọ rẹ̀ wàhálà tẹ́jì òdìnàfà ọdún alẹ́ gbàjì ìnáwó ọ̀sán náà yẹn kọ́kọ́ lákòókò ìwé ní ìsìn ọ̀gá ìyàwó rẹ̀ sọ̀rọ̀ ó lọ láàárọ̀ alẹ́ ló ti wọlé òbí rẹ̀ lọ́wọ́ rẹ̀ kí ló fẹ́ kí ló dé nítorí wàá wọlé òye rẹ̀ lọ. ó dára lọ kí ẹ ti dáre ẹ kò wọlé ọ bí a mọ̀ pé àárò jẹ àdìbá ọ̀wọ́ jẹ ọ̀hún ọjọ́ ọ̀nà yẹ̀ká náà wúlọ lórí wọn ló wà láti lórí ẹ̀ ìlú wọ lò tó bẹ̀rẹ̀ ní máa fi ń fàtó bẹ̀rẹ̀ mí kò lé yóò lọ́ gbé rà e bẹ́ẹ̀ àwọn àgbàgbọ́ wà tó níbi náà àfà náà máa owó oúnjẹ máa gbé rẹ́sẹ̀ àníbù ọlọ́jà lè fi tí wọ́n fẹ́ ṣe ìsìlámù yìí kò ní owó kẹta tó ìyàwó ẹ̀sẹ̀ ẹgbẹ́ kọ̀kọ́ lẹ̀ bákùnrin mi bá ń ta bí ìdílé ìnáwó fẹ́ ṣe olókàkọ́ jáde ọkọ̀ lọ́kọ́ lẹ̀ kò dé jọ́ra yẹn kọ́mọ yẹn fún ẹwúlé torí bọ́ ó jáde lábẹ́ ọwọ́ àwọn ọkọ yẹn ṣèjì ìlú jẹ́ pé bàbá yẹn ló sì yà jẹ lórí náfà kọ̀ tí bàbá yẹn ti lè ṣùgbọ́n o lẹ́kọ̀ọ́ sí bí ìyàwó rẹ̀ o lè súnmọ́ o lè bàlá ṣe pọ̀ o lè o lè wá bẹ̀ o lè o lè dáná fún ọ o lè jẹ́ fún ìyàwó ẹ̀ Thank you. rí àlùmákùn bẹ̀yàn kì í ṣèyàwó àfẹ́sọ́nà tó di kì í ṣèyàwó ó lè má padà délé fáyálì pé pọ́nà ló wà tó di ó lè kébi dé ń bọ̀ ọkàn yàgbá fún èkó ọkọ̀ dùn dáadáa nígbà òde màkúbà ni kì í ṣèyàwó tó tí ẹ bá ti wà lórí ọwọ́ yẹn tó bá ọ̀sán kan kàyé ronú ẹ̀ dáadáa torí náà wọn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wípé tí ara àwọn ìyàwó wa ẹni pa àkàrọ̀ lẹ́ẹ̀kan lè fọ fámìlì ọkọ ó lè dẹ́kun wọ̀lẹ̀ tọ́lọ́ nǹkan mi dáadáa ní fámìlì yìí lẹ́sìn yìí ó lè fáwọn fámìlì rẹ̀ bàbá yìí ó lè má jẹ wọn tó lè jẹ àwọn ọkùnrin àwọn ọkọ àwọn alámọ̀kù tẹ̀sí àwọn ìyàwó alámọ̀kù wọn ò gbúdọ̀ sọ fún mi kí àtẹ̀wé kúnlẹ̀ fún lágbádá ṣe ọ̀nà pé yóò fẹ́ sòrò fún un ṣùgbọ́n wọn náà kò sí gbé lọ bẹ́ẹ̀ kò lè ṣe ẹ jẹ́ ṣe àní òkùnkùn ṣe obìnrin ọmọ bísẹ̀m jẹ́ ní pé òǹdà bó o bá ṣe é ṣe lè ṣe lọ sábà fẹ́ jà ìwọ ni ìyá rẹ̀ ó yìí ìfẹ́ parí ṣùgbọ́n tìyàwó ìfẹ́ parí ọ̀hún ní parí ó lè jẹ́ ìyá rẹ̀ gẹ́gẹ́ ọmọ iṣẹ́ rẹ̀ tó fi lọ fìyàwó mi tó fẹ́ àwọn náà mo ṣẹ̀ṣẹ̀ níyàwó báyìí mo ṣẹ̀ṣẹ̀ níyàwó bí báyìí iye ọ̀rọ̀ ọjọ́ tó ti pẹ́ yẹn wọ́n padà ń gbó nǹkan yàtí ìyàwó so kì í wá ṣe ìyàmọ̀sìn ọkọ gan lọ́wọ́ sọ wípé kò mà kúnlẹ̀ fáwọn òbí òun ajẹ́ wípé ìjọ yẹ òwò tó tó bá yẹ kó àbò tó ń gbẹ̀rù rẹ bọ̀ tó bá ti dé randa bọ̀ ìyá tòun ló ti ní kó ya bọ̀ ní ìdíjẹ́ ní olùfẹ́ yẹ kó mọ̀ ẹ̀dùn tó tó lọ bẹ́ẹ̀ òun ni kó ṣàlàyé fáwọn òbí ẹ̀ ìpè rárá tó tó lọ bẹ́ẹ̀ èmi dẹ̀ máa ń sọ ní gbogbo àyè fún wọn wá tá a bá lè fi ẹ̀kọ́ ìtẹríba àti ìbọ̀wọ̀ fẹ́ni tó fi wá lọ tí súnà kọ wà wọ́n láì tá a bá lè lò Obi ka tí bere béèrè kò láyé oṣù mọ́ òbí kan tí ó béèrè kò lè oṣù mọ́ èyí tó jẹ́ ti súnmọ́ na mọ́sálà kan tó ṣẹlẹ̀ nínú rọ̀mọ́dọ́ mọ́sálà káwọn èèyàn mọ̀ sẹ́ni kàkà ẹ̀dẹ́ ká dìde wọ́n sọ ìlú ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀fọ́ àwọn òbí ajá odidi àwọn èèyàn wọ ìjókòó wọn nídìde láti pẹ́ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ sí alẹ́tẹ̀sílẹ̀ lójú ẹ̀sẹ̀ ńbẹ̀ torí kò lè fẹ́ pé wúmà méjì wúmà tí wọ́n jọ bí ṣe wúmà jàmá sí àtọ̀ odidi muslim community yìí ọ̀sẹ̀ gbàtí nǹkan àdìjọ́ kẹta àdìjọ́ kẹta àwa fẹ́ fi ṣètàṣù lórí nǹkan rẹ̀ àwa lè káwọn èèyàn mọ̀ pé wà á èyí tí súnà sọ tá a bá ṣe é kò sẹ́nìkan tí ọmọ ìtọ́jú ká máa ṣiṣẹ́ fún un ṣùgbọ́n èyí sùn náà sọ yẹn náà àyè ṣe wọ́n bè lọ́wọ́ ìmọ̀ màlì rọ́ọ̀mù ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ní mùràtí tó bá lè fi ìkìrọ̀ mi lọ jì ha obìnrin kan bẹ ìmọ̀ ń tàṣe jù wọ́n ń sọ fún ìmọ̀ màlì ìmọ̀ ń tàṣe jù lébi bí máa kọ́kọ́ rẹ̀ lé kọ́kọ́ rẹ̀ bá bọ̀ yóò lọ pàdé lọ́sàn-án yóò lọ pàdé lọ́sàn-án bá ti sọ̀rọ̀ tọkọ bá tún délé òun fúnra rẹ̀ kéńtì òun àdìgún tìyàbà yóò tún mọ bọ́kùnrin fún aṣọ rẹ̀ mọ kọ́kọ́ yọ. obìnrin yẹn wá ní ìpàlà àtẹ́jì kò ní í jókòó yóò wà nínú àwọn àtìká yẹn jìnnì pa yóò jìnnì títí lọ́kọ̀ọ́ ìwádìí yóò dúró yóò dà. وأما التلقي فلا بأس به وأما يعني نسخ الثياب فلا بأس به وأما ألا يجلس حتى يدرس فهذا من فعل الجبال كلهم واحد يقول kó máa bá ọkọ rẹ̀ bọ́ sọ́ọ́ nílé ìdókòwò rẹ̀ ṣùgbọ́n kọ́tà wà nínú ọ̀rọ̀ títí tọ́kọ omi ìjókòó tọ́kọ wájú òkòkò tó wà nínú ọ̀rọ̀ ìṣe sí àwọn china ti dà. sòmù wá fẹ́ mú nǹkan jáde ń bẹ̀rù pé obìnrin mélòó lọ kọ́ ń bọ̀ tó lọ pàdé ẹ̀ tó bá nǹkan lọ́wọ́ ẹ̀kọ́ ẹ̀. tá a bá ní kó má nàró kọkọ mélòó lọ dé tí lọ ká ah, aṣọ tẹ̀lé báyìí kọ́fìlà yìí ẹ̀bẹ̀. ìta tí yóò ní ojú ẹjọ́ tí ń wò yẹn náà ni ó máa sọ tọkọ ó tún ah, wọ́n mọ̀ sí wọlé tó ti lè tẹ́lẹ̀ ní jẹun ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ ọmọ ẹ̀yọ Fatima lọ́gbọ́n jẹun dájú ẹ̀. èyí tó jẹ́ ti sínú ẹ̀yẹ gan-an àìṣe wọ́n mọ̀ èyí tó jẹ́ sínú ẹ̀yẹ náà bá máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwùjọ ò ní bẹ́ẹ̀rù fún yàrá wa ọ̀pọ̀lọpọ̀ aná ni Yorùbá gbogbo aláwọ̀ òbí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àdọ̀gbà tọdún ọdún wo tọdún wẹ̀yìn ti pẹ́ ṣùgbọ́n táà ń ṣe fáwọn òbí wa kódà àwọn òbí bẹ́ẹ̀ mọ̀ gbà ilé òsì fífẹ́ bílà bẹ́ẹ̀ ti kọ́ wa ní aṣọ pẹ̀lú mi. nǹkan mi ìtẹ́ máa rò wípé táwọn ọmọ ọmọ rò pé kò ní ìdì ẹ̀jẹ̀ máa gbà àtúnṣe kò nígbà àgbà lọ́wọ́ iṣẹ́ ìyọ̀dá fún mi kò ní ìdí pílà bẹ́ẹ̀ ti tóun náà àmọ́ bí òun ní ipa kúnlẹ̀ fún wa dọ̀bálẹ̀ ìyá ọkọ rẹ náà ó lè má béèrè kúnlẹ̀ tó o bá ṣe ìdísú náà ní kò jìjẹ tó o fi pa lórí dáadáa kò ní bèrè tó o wọ̀nà méjèèjì yẹn náà ní ká fi wò ó àwọn nǹkan tí náà ní á ṣe tí ẹ rí tí èèyàn ńlá máa ń bọ̀ ká dìde nǹkan mẹ́ta ló wà àlìkìyàmù làwù àlìkìyàmù ìléyìí méjì ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ òun náà ni alikiyamu alaarasi alikiyamu alaarasi mo ti jókòó nísì àwọn dùnkà ìgbó lẹ́yìn wọn ò fi wọn dá wọn ò nílò jókòó tí wọn wọn nà ó ní azami sẹ́yìn ìjọba hata anasala anabi wà nínú sallallahu alayhi wa sallam ishtaka nabi sallallahu alayhi wa sallam yashtaki wa sallallahu alayhi wa sallam anabi n feel the pain anabi wa kírun níjọba ní àrídà fún àwọn muslim wasọ́lá náà sọ wọ́rọ̀ dẹ̀ àwọn yẹn náà wasọ́lá náà sọ kíyàm kálífà àwọn yẹn wá kírun lẹ́yìn àríyàn fẹ́lá wọn náà o fa aṣára ilé nàbí sọ́nà àríwá fẹ́lá yẹn kì í sọ anabi wa ti báyìí ọjọ́ bàtà kírun fún anabi wa kí ló dé tẹ̀lé bàtà àríwá tó tó tó tó àwọn àti nàró bàtà nàró kò sí wa anasọlá ọsọlá nàbí ni ó kù díẹ̀ ẹtí tẹ wọn ṣètò sí àwọn àwọn róòmù ló máa ń ti báyìí káwọn ọgá ọba wọn fún àwọn ọmọ falẹ ẹsẹ bàálù anábìrin ẹmọ ṣe báyìí inú òun nìyẹn o ẹmọ dìde ṣe ni ló ń jókòó lóko ẹrọ àwọn míì tí ṣé wọn bá lè jókòó wò ó wọn dá kájọ ìjókòó bá lè jókòó lórí àga ọmọ káwọn jókòó lórí àga tíjọ́ bá lè jókòó lórí ẹni ilẹ̀ làwọn ilẹ̀ ẹlẹ̀ làwọn olùkọ́ adamu fílì ìjàmbá àwọn afáàní ni ò lẹ́tọ̀ alikiyamu làwù wẹ́n nìkan ẹ̀jẹ̀ man ahabba an yatamassala lahu nasu qiyama falyatabawa maq'adahu minan nar gbogbo ẹni kẹ́hìn wájú sẹ́nà gbọ́dọ̀ máa dìde ìfẹ́ gbogbo yẹn gbọ́dọ̀ dìde fún anábìnrin kọ́ lọ́wọ́ àyẹ̀sìn náà àmọ́ anẹ́sọ̀lá ayọ̀ sẹ́lẹ̀ ànábì sọ fáwọn èèyàn pé kú mú ìlà sẹ̀yìdì ànábì ò ní kú mú ìsẹ̀yìdì tàrífù padà wá bí àrífù yẹn ẹ̀kọ́ ṣe kọ́lá ìfẹ́ rọ́pọ̀lọpọ̀lá àwọn ẹ̀sẹ̀ gbogbo tàrífù èyí tó ń wáyé tó ní kú mú ìsẹ̀yìdì fún mọ̀ọ́dú àgbà ni àwọn èèyàn fọ́ léèdì yẹn kú mú ìlà sẹ̀yìdì kọ́ ẹ̀ ti kẹ́kẹ́ lọ àti ọ̀run anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi wa

alọ pàdé àmúdé ojúdé òkòtò ojúdé kábíyì èyí náà ni nípa àti dìde lọ pàdé ẹ tẹ́lẹ̀ ipò dídìde lọ pàdé ẹ yẹn súnmọ́ ọ létò nípa tó bá tún bẹ̀ẹ̀ kan lọ́wọ́ ó ká tún gbà lọ́wọ́ ẹ ẹni tó bá dìde lọ pàdé èèyàn fẹ́ràn èèyàn ni ẹ lè dìde fún mi tí bá dìde fún gbà mí wọ́n sùn wọn lọ́wọ́ inú mi ò sí bẹ́ẹ̀ bí àwọn aṣẹ́fúnra mi sẹ́yìn àwọn ọmọ wọn bí olórí kan tó dé pé òun gbẹ́ni tí ò ní dìbò olùkọ́ ká àgbẹ̀ ẹlòmílẹ̀ lọ pé ah, ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún academic tv ti bá wọlé abẹ́ẹ̀kọ́ ṣé islam bí mi ṣe rí àwọn ti sọ lẹ̀ wọ́n tọ́ bá di ibi wọ́n sọ ní sọ̀la tí ó sì fi tẹ̀ ọ̀hún àdáwọ̀ tí wọ́n tọ̀ tọ̀ ọ̀hún kọ́ gbọ́n àbálẹ́ ọ̀wà á dìde ìdìtì rọ́rọ́ láti yá ọ̀hún ó ti ó ti di dàbí ní ìgbé tọ́ lákìyàrá ṣùgbọ́n ààrẹ máa ń ṣe bá ṣẹlẹ̀ láwọn oṣù náà mú ọ̀bá yà ní ọgbọ́n rẹ̀ kàlà lórí ìta àti ìlú sùnà kó máa gba ìbára yìí náà bẹ́ẹ̀ ní sọ pé ìlú sùnà ọkàn ní bẹ́ẹ̀ rọrọ sọ pé ìlú sùnà. sọlá yìí ni mo ti lọ bẹ̀rẹ̀ pé àwọn nǹkan tó jẹ́ sùnà ká bá lè máa ṣe fáwọn òkú wa wọn ò ní bèrè lọ́balẹ̀ ìyọkọ rẹ òru ló gbọ́ ògbóúnjẹ wá fún ọ wá ṣe ẹ̀kọ́ tó dáa onígbà mi mo lọ ọjà mo rẹ́kọ̀ọ́ yìí mo lè rí pé fẹ́ràn ẹ̀kọ́ ìbòlò sáà mẹ́kọ́ ìbòlò náà ẹ máa gbọ́ ni ọwọ́ á lọ sí fún ìyọkọ rẹ lórí kò ní ní béèrè fúnlẹ̀ kankan mọ́ làwọn ẹ̀ẹ́dẹ̀ka mojútó òṣìṣẹ́ tó o bá ti bọ́ sínú páńpẹ́ ẹ̀ irú ọkọ bẹ́ẹ̀ ìgbà tó bá sì bọ́ sínú pápá ọkọ bẹ́ẹ̀ sọ́kọ́ bẹ́ẹ̀ ṣé èsì fi ọba yìí pẹ̀lú bó ṣe ń ṣe yìí omi ò ní fẹ́ o lórí kí mò ń fẹ́ ni tí wọ́n máa jẹ́ kẹ́tì ìnáwó ó lọ òkè yóò ìwọ ló sọ fún kí n máa kúlẹ̀ kí n máa kúlẹ̀ wa ẹ̀sìn ya nàìjú ẹ̀ ọ̀dọ́ kó bá ti bọ́ síbẹ̀ náà ọ̀nà míì tún wà láti lè fi padà gbé ìfẹ́ ìfẹ́ kó lẹ́nu àwọn ìyá ọkọ rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọmọ

ó ti gbé àṣẹ rẹ̀ lẹ́sẹ̀ ni ṣùgbọ́n bìṣẹ́rìkì kẹ́niyàn má jò bẹ̀rẹ̀ bìṣẹ́rìkì kẹ́niyàn má jẹ kẹ́kẹ́ bìṣẹ́rìkì kó má jẹ màkàtó sẹ́fì òmùgọ̀ kó má jẹ bẹ́ẹ̀ tó bá ti gbé fún ní ọba ẹ̀rẹ́ ẹni ẹni mọ̀ bá ti ní tó bá ti tó bá ti sọ lónà sọ tòkì síláàtì tòkì wà láì bẹ́ẹ̀ ẹni tí ẹ̀sìn òye ká lè gbóbi mímọ́nà ṣẹ́rí tó bá fẹ́ gbádùn ìbámu rẹ̀ kẹ́nìkẹ́sì torí pé challenges tó ń bẹ níbi lílọ́kọ níyàwó ọ̀la ti sọ ní ìdílé o lè lọ́kọ tó káàárẹ̀ òde o ọkọ̀ tó bá gbàgbọ́ yẹ ẹ̀sìn yẹ ẹ̀jọ̀ máa ṣe àpọ́blẹ̀mù fún ẹ̀ ní kó kàn pẹ́ sùmọ́tẹ́sì ò bá yé àti láwọn míì ìdálẹ́sìn yá wọn tá ń padà ń bilífù pé ìyàwó àwọn ni ìdáhùn oríṣiríṣi nínú àwọn tí àjíṣe bíi oúnṣúnà oúnṣúnà ń bẹ àjíṣe bíi oúnṣúnà ń bẹ oúnṣe ló ń kà ọ́ àrọ̀ èyí lè jẹ́ oúnṣúnà tó máa gbà pé ìyàwó ẹ̀ ní òjò oríṣi gbogbo ẹ̀yà àfa àtẹ́yìn tó máa ṣe yìn láàjù bẹ́ẹ̀ máa ṣe rúkìá ẹ̀bẹ̀ rọ́ lọ́rùn pẹ́ẹ́pẹ́ ilé oúnjẹ àná ló ti lọ ń gbọ́ pé ìyàwó ni òjò lójókòó lárí ti kẹ́ lójókòó òkú ẹ̀ lọ́dọ̀ àwọn oúnjẹ láì ṣe àwọn kristian ẹnìkan lè jókòó lóògùn ẹ bóòlù òkú rẹ ti wá mílẹ̀ níbi tó máa ń jókòó ní lọ́wọ́ á tẹ kalẹ̀ náà àdìrí ìdílé àbá àti kókó lé kókó lé aburú wa ń ṣẹlẹ̀ ìyàwó kódà odidi ọmọ kan ló lọ sí fúnlẹ̀ fáwọn ìyàwó kò sẹ́yìn ìyàwó ní sèwọ̀n fẹ́ẹ́ ní kankan àwọn ọmọ wa lọ ń sinú kó wọn lọ ń já inú kàtàkọ tàbí kàtàkọ tó méjì nǹkan bẹ tó máa jẹ nǹkan bẹ tó lè dé wọn yọ lọ já wọn lọ bẹ màjìní kó bẹ̀rẹ̀ màjìní bìbí nínú àwọn Ọlọ́run náà fẹrẹ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹsùn bọkọ fún mi bí iṣẹ́ yẹn ní ọkọ yọ sí àwọn ẹgbẹ́ àníṣe wọn ní tó wọn bá ti jìnnà sí àdìsí tó wọn. ẹni ìdí ojúmu náà àtòkù tó wà lọ débi náà ni ó òun náà dárúkọ sí ó ṣùgbọ́n tàbọ̀ ahọ́n mi àmà jahali lọ́bi jẹ́ tó déyìn ó fi jáde lu ẹ̀sìn yìí ẹ má bínú ìmọ̀ ní èèyàn lu ẹ̀sìn yìí ẹ̀múṣà wà hàmẹ́sà wà ìmọ̀ wà ìmọ̀ mú rẹ́gúlétì gánagán ṣùgbọ́n àti báyọ̀ pé àkàṣà jẹ girigirigirigiri ẹ̀ náà dé òkè tó tó ó ti gé gbogbo girigirigiri tó gbẹ gbogbo ẹ̀ máa rí àwọn ṣàlá ẹ̀ máa rí tó fẹ́ni tẹ̀sí yé bí ọjọ́ ọ̀la rẹ̀ òjìlá kò sí tí ò lè ṣẹlẹ̀ ọlọ́la kò sí tí ò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n tẹ̀sí yé ojú ẹ̀sìn wo ká máa fowó wọ̀ ojú ẹ̀sìn ló fi mọ̀ ojú ẹ̀sìn ló fi mọ̀ wọ́n tí ò bá lẹ́sìn ẹ̀wọ̀ ààrẹ ìgbà wọn náà kọ́ lọ́ọ́ lẹ́sìn sí i. ọkọ̀ mi ti ọkọ̀ mi ti ẹlòmí ìtọ́jú tó kù fámìlì ẹ̀ ṣe kí ni ṣùgbọ́n òun nìkan ó dájú ó mú àkàlò nìkan fún rẹ̀ ó dúró déédé wọ́n sì ti màmá pé kò ní gbà bẹ̀rẹ̀ sí bá tó bá jẹ́ wéèyàn bẹ́ẹ̀ kò sí máa nà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó ṣe wípé òun gan dìpẹ́ǹtì lé gbogbo àwọn kèfèrí àmọ́fẹ́ o ẹ lóòótọ́ ọ̀rọ̀ àwọn àpapọ̀ ìdí mọ̀ wọn síbẹ̀síbẹ̀ wọn máa ń ọ̀gá náà lọ fún wọn ẹ lọ lọ lè dé wọn bí mi sílé lè lọ wà lọ́dọ̀ wọn kó wà àwọn ọmọ sọ torí pé àwọn tó rọ̀ mọ́kùnrin ó ṣe pàtàkì nínú àyàmọ̀ ní ìgbà yìí ṣùgbọ́n ọkùnrin mi bẹ̀rẹ̀ ní sáyẹn ìyẹn fún sílẹ̀ ìfèsè nínú wọn ṣùgbọ́n òní kan fúnra ẹ̀ ọlọ́run ìsìn ọmọ bẹ̀rẹ̀ wà lè dá ọlọ́run sàánú torí béèrè yẹn ìyẹn séṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹni tó ṣe ń gbé ìdùnnú. kò tí ì níṣẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ti bá rẹ̀ ẹlòmíì bẹ kò níṣẹ́ lọ́wọ́ àmọ́ onígbìyànjú ó dẹ̀ mú kókó. ẹlòmíì bẹ kò níṣẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ ayé àtọ̀run ọ̀lẹ́ ọ̀lẹ́ ẹlòmíì gba ọ̀lẹ́ débi pé kò díṣẹ́ ẹ̀ṣẹ̀ ó yẹ kí ara àwọn tó ti tún mí lè ṣe ìyàwó sábà bímọ ìyàwó ní ọ̀rẹ́ náà kíkọ́ ìyàwó ní ọ̀rẹ́ náà kíkọ́ ilé ẹgbẹ́ ìyàwó yẹn lórúkọ tó bá kọ́ tó sọ́rọ́ àti ìlú ẹ̀ fara kí ẹ̀rí kẹ́lí máa kọ́kọ́ ní ma sọ pé ẹ̀mí ò fàlẹ̀ náà ni kì í ṣe ọ̀tọ̀ kùnrin kì í ma sọ ẹ̀jí láàárọ̀ kò tó tutù nínú ilé yìí ìyàwó rẹ̀ kí làwọn ọmọ òjò báyìí àwọn ọmọ ṣé kí n para mi. ìyàwó yóò dé ó ń kọ́ kọ́lọ̀ rẹ̀ kó ṣe sọ̀rọ̀ yẹn ọkọ rẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ pé lóòótọ́ ni wúdi o fóònù ló tóbi bàbá yìí ìgbéyàn kọ́jọ́ yìí ọ̀tá nìyí yóò ta ìyóò mọ̀ wálé ní kí lọ́wọ́ fi mi ìlú ẹ̀ lọ́ọ́ ra ìtànásọ́tọ̀ kékeré báyìí ràákọ̀ ràyẹ̀ńbẹ̀ kó wálé yọ sí ìlú ẹ̀ sẹ́yìn tó kù bọ́sọ́jà rárá ìtura ọgbẹ́ tí wàá tó lé ìyẹn máa láwọn nǹkan mi ń gbà mí láti fi di owó mọ́lẹ̀ you can send us your car gbogbo tó bá ti ní di owó káàkiri àwọn ọmọ ẹlòmíì rẹ̀ rí àwọn nǹkan big big ní lẹ́ẹ̀rí wọn lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n wọn ká ó gbà mí ó fi di owó mọ́lẹ̀ bí lẹ̀ bá ti yọ ọ́ àmì sùn ọmọ oúnjẹ kíyàwó jẹ láti lè máa sọ fúyàwó pé ṣé kí n lọ jalè ṣé kíyàwó jalè ni ìyẹn ni wọn máa ń fà tá a fún máa ń ṣe àwọn obìnrin síta iṣẹ́ tọkùnrin wà sọ pé òun ò àwọn obìnrin wà máa ṣe wọ́n lọ mọ ọrùn gírí sókè tóbìnrin mi bá fa kò bá kò sí náà ìgbà ìṣẹ̀wọ́ náà báyìí. Ah. mo ń ti àwọn àti àwọn akẹ́kọ̀ọ́ nípa ètò wa wọ́n àwọn ọ̀gbìn ẹ má kó obìnrin wa because màá bó mo ń wà mọ́tà hàrẹ̀jì kí n máa rí wọn afa ojú àjọ ẹsẹ àwọn náà máa jẹ́ ah. níbi ká lu àwọn ilé kọ́ńtírẹ́lẹ́sì kọ́ńtírẹ́sì ilé lẹ́kìnyẹn wọ́n máa kún wọn níbàyà wọ́n ti sáré fún orí lẹ́kìnyẹn ẹ̀rọ yóò fi ká bùsùkú sókò àwọn afọ́jú ọkùnrin yóò yẹ kó máa ṣe yẹn àwọn obìnrin mùsùlùmí náà wà ń bẹ̀ o àwọn obìnrin mùsùlùmí ẹlòmíì pẹ̀lú oyún lóṣìṣẹ́ síbẹ̀ nìkan ló ń lò lóyún ìṣesí yẹn wà lára gbogbo wa orílẹ̀ àmàrà ọ̀nà tó lẹ́sìn nǹkan ìfọ̀ ẹlòmíì tó tó ń pètè mọ́ra àpò yẹsì tẹ̀bá wà láti tó bá jàjàrí pé ìyàwó òun náà ń ṣe kẹ̀kẹ́ yín mowó wọlé kò ní gbọ́ bàtà mi wá àkílórí ọ̀dà yìí náà ń ṣe létí ìgbó ọ̀nà ń ṣe pàtàkì ìgbó ọ̀nà báwọn èèyàn lọ́sọ ìwọ́ wọlé tí lọ́ba tán lórí fowó oúnjẹ lẹ̀ lọ́nu lé kí sísìn yẹn pọ̀ téèyàn dá sí tí ọmọ òkúté bẹ́ẹ̀ yìí lẹ gbàgbọ́ yẹ ìṣesí yẹn ó ti di àdámọ́ nínú àṣà wa tá a bá lẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ sì bá yé pẹ̀lú mo ní ọ̀rẹ́ kan tó ṣe pé sẹ́ẹ̀nà ńlá ló lò mo kàdé ó kàkà pààkì sẹ́ẹ̀nà fún ojú àná mi àìwó ló dé oní bírí ṣe fẹ́rẹ̀ òkú lọ́dọ̀ dáadáa wọn ò lè gbé sẹ́ẹ̀nà tó bá gbé sẹ́ẹ̀nà ìdílé ẹ̀wọ̀n òfin fún òjíṣẹ́ mo ní kí lọ́dọ̀ ó ti fi jẹ́ tó ń ṣe jẹ́ mọ́nà kápọ̀ sí gbogbo àwọn tá a ní ṣe photocopy nǹkan kan israel bá ti yẹ bá ti lọ bọ́ọ̀lù bí ọjà ti wálẹ̀ abẹ́ mọ́ bí jẹ́ ẹsẹ̀ rí mi wà ní tíṣpẹ̀l ló fi wọlé àjọ kò ṣeé sọ nínú ilé tó ṣe mọ̀ pé wọ́n ti bàkéètì èyí ò ṣeé sọ nínú ilé bàkéètì ẹ̀yìn ẹ̀yọ bàkéètì bàkéètì ẹ̀yìn wò bàkéètì orí mi kẹ́ẹ̀ tó lọ pé kò sí mí kò sí nǹkan kan bó ṣe lọ ṣe ló sọ kéde títí tàbí wọlé bóyá tó kó ti padà ní mílíọ̀nù mi tí bá ti fi nǹkan mílíọ̀nù wọn máa ṣe ṣùgbọ́n gbà yẹn kò sí nǹkan níbi iṣẹ́ yóò ti kó aṣọ lórí rẹ sínú ìfakẹ́ ẹ̀ ló mà <laughs> orí tó o bá ti kọ́kọ́ lọ lórí wàhálà òun ni kọ́kọ́ òun bẹ̀ ṣe ẹ̀ náà gbàǹgbà ńlá nígbà tó lẹ̀ ká ẹgbẹ́ wọlé ojú kọ́ tó ṣe àníyàwó àtọmọ wọn kà bó ṣe kó nìyẹn torí kò lówó lọ́wọ́ ní iṣu èèyàn lè má lówó lọ́wọ́ èyàn lè má ní kankan ṣùgbọ́n kì í ṣọ̀lẹ olùgbìyànjú ni kò kàn tí ì jọra wọn ni yóò sì padà jọra wọn bí ní lọ́sàn ṣùgbọ́n ẹni tó bá ya ọ̀lẹ lọ́kùnrin ẹlòmíì ya ọ̀lẹ débi pé kódà bá bí ká máa fọwọ́ tọ́ mi sí lẹ́nu àti léwu tó mi fún fún rẹ̀ àdèmọ́tàlá tó yẹ kó kódà kí yẹ kó yá fa ó sọ́ọ̀bù ni ó gbìyànjú ó gbìyànjú wọ́n ní àwọn èjì fún yà mẹ́ta ṣé ẹnu ló mọ̀ yìí bùkátà ló ń jẹ́ bẹ́ẹ̀ ó bẹ̀ lọ́wọ́ wọ́n ló lè gbìyànjú ọpọlọ yìí ó mọ̀ ṣiṣẹ́ ṣé kíní yìí tá a bá ń kó lọ sí nọ́ọ̀tù báyìí táwọn èèyàn ń gbé bẹ́ẹ̀ níbi táwọn èèyàn ti rò pé kò lè ṣe bísíǹnẹ́sì ọpọlọ ti ọ̀dọ̀ pé kíní yìí bísíǹnẹ́sì ó wà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ dáadáa tó lè ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí owó ìjáde bẹ́ẹ̀ ní sẹ́yìn àti lọ yunifásitì yìí ibi orí kọjá ìfọ̀n fúlà sí ìfọ̀n wa ṣèbí ọ̀pá ọ̀ ilé iṣẹ́ wo bàbá kò sí ṣùgbọ́n experience skill tó ti ní yẹn ó ti wo kó tó jáde náà lóde òbí tá a bá sábà ẹ̀ sábà ẹ̀ ṣẹ́yìn kò yọ ṣẹ́yìn kò yọ bí kàtẹ́ kọ́kọ́ fi dúró ná ẹsẹ̀ tiẹ̀ kọ́kọ́ fi dúró ná àwọn àmọ́ wájẹ́ ẹ̀ lóyìn bá bọ́ọ̀lù àlàáfíà tí ọ̀bá ẹlòmíì wọ́n tún sáà ó tún jókòó lé wò lórí àwọn màmá ti sọ́ọ̀bù náà sọ́ọ̀bù wò lò lọ́wọ́ wà tó lè ṣe kí nǹkan kan mọ̀ bẹ́ẹ̀ nàìjíríà ṣe rí ẹ̀jẹ̀ láti tọrọ tó o bá tọpọlọ yẹn bá pé dáadáa jámájámá wà tó at least ó kéré jù ètò jẹ tíyàwó rẹ jẹ tọmọ àlejò ní north àwọn sábà ń ṣe lọ́ta àwọn èṣẹ́ àwọn tó lè wò yóò sì lọ ọjà tó bá ti lọ ọjà wọ́n ń jáko èlùbọ́ wọ́n ń jáko nìkan yóò lọ ọmọ ìjà nísì tó bá ti bá wọn já ó lé lórí two já tí ẹrú tó gbà ń bẹ ó lọ ra tòmátì ata ẹja yóò wà yóò wà lọ́jà ọjà náà ló ti rówó yẹn yóò wà tó bá ti wá àtà tó bá ti rí bó ti lọ ní nǹkan bíi four yóò ra oúnjẹ jọjẹ ó ń bọ̀ fún mi yóò ra kọ̀ọ̀bẹ̀ yóò rẹ̀ ta yóò ra gbogbo ẹ̀ yóò yóò sùn wá tó wáyé ẹ má ti fèyí lọ yóò wà lọ́jọ́ kò mọ́ lára sùn mo rẹ̀ kì í lọ́dún lè o lè wo tó bá kù o lè máa jẹ súyà kọ́ máa ti pàdé yóò nà ti jọ nǹkan o yóò sì ra tọ́jú tẹ̀ láti jọba yóò rà yóò fi lọ lé tọ́ba tó dọ̀ la ṣé àgbà pé òní kápítà ọjà náà yóò sì mọ̀ pé yorùbá mélòó ló ṣe. o àwọn fẹ́ yá ìlú àwọn bọ́lá sùn lànà ó ní nǹkan kọ́ dúró kọ́ rẹ̀ ọ̀yà ló yà ló yà ló ó yẹ ní ìṣòwò ó lè rówó. ìdí nítorí tẹ́tí gbọ́ àwọn nǹkan yẹn wá gbéyàwó sínú ilé ọmọ wa ń sọ́fà ìyàwó ń sọ́fà ẹlòmíì ń bẹ nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìyàwó kan ló ní ó sì lọ́mọ kan ó ti lọ ní àwọn investment kan lè tọ́mọ rẹ̀ bá padà dàgbà wọ́n fẹ́ lọ kẹ́kọ̀ọ́ kan two million two point five million ni wọ́n fẹ́ fẹ́ yìí bàbá ta ilẹ̀ kan nínú ilẹ̀ ta ní ìṣà gbogbo ẹ̀kọ́ ọmọ yẹn kẹ́kọ̀ọ́ yóò gbé kọ̀dẹ̀ sí ìbí ju ọmọ kan lọ. ìwúdọ́ dẹ̀ lọ́ra lẹ̀ yẹn sí jọ́dọ̀ lọ́ra aṣọ fẹ́ pa lọ́ra ẹgbẹ́ kan ló lọ́ra yìí ó lè lọ́ra sí ibi eight thousand gbogbo tí ó rà owó tó wọn sọ pé kò sówó yẹn twenty five thousand yẹn wo bàtà tó ń lò wo bàtà tó kó sínú lé àwọn owó yẹn wà ṣùgbọ́n àwọn ọmọ mo ti fẹ́ mánéjì ẹ̀ ní o lè àwọn investment yẹn o fifty thousand àti nínú inú fẹ́ di gbòòrò tó bá yá owó rẹ̀ fún ní hundred thousand o lè ta ní two point ẹnìkan fẹ́ ta eight eight crores fifty million èrè ló ti ra eight crores yẹn nígbà tó gbogbo ẹ̀ kò tó three hundred thousand àwọn yẹn fún mi fifty million láì fún mi láyé fifty tí o bá kó sixty million ọmọ kọ kàfilẹ̀ òkú jẹun ilẹ̀ ẹ̀ sì àbùṣe tọ́ba tó gbọ́ tuntun pẹ̀lú oṣù bẹ̀rẹ̀ tó wákàtí owó tó wọn fi kó bá kọ́kọ́ rí àkàrà níbi lórí ẹ̀jẹ̀ àwọn owó wọn ọmọ ẹ̀jẹ̀ eré wọn jọ kó o gbọ́dọ̀ jàkàrà àti ọ̀bá mọ ní òfìdí kó wa ìdí nìyẹn tó fi jẹ́ ipò òun wá ń ṣiṣẹ́ ìjọba gan-an ó padà ń ṣiṣẹ́ lọ́dà gọ́ọ̀mẹ̀ntì ọkàn máa wà wọn léèjì ọgbà bìtà ni ẹwọn òsanwó oṣù wa láti ẹwọn bá sanwó oṣù ẹwọn ní wọn kìlọ̀ lọ́dọ̀ wọn bá máa san aláṣẹ wọn nìyẹn ẹ wà ara wọn yóò wà kí ni o ó ti yẹ kó yín pín kọjá sálárì yẹn gbogbo tí ń jẹ sálárì yìí tó ná tó ná torí kò ti tó jẹ ó sì plan lérí ẹ ó sì ní plan kọ́ bó sì ò ní plan ìwọ̀n àwọn òsì máa ń bàtọ́ bàtọ́ ìwọ̀n mo sì kìlọ̀ sí òsì wa àwọn yóò kàn wá ní ó lè ba gbogbo bọ́jẹ́tì ló bàjẹ́ kì í ṣe fáwọn akẹ́kọ̀ọ́ pé èèyàn máa ṣiṣẹ́ òṣù tó bá fi pé kò dáa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kéèyàn tó máa fún ronú ní ìsìn yóò ṣe fún ọmọ yóò ṣe fún ìyàwó yóò ṣe fún àwọn akẹ́rẹ́ yóò ṣe fún ìtẹ̀lé ilé ńlá ní masakin ní wàlúùfọ́ra dáwọ̀ kúrò gbogbo oríṣiríṣi àwọn kẹ́yìn nínú kàtẹ́sì náà lásòsò ọ̀sẹ̀ ìdìbò àti ọ̀nà ọmọbìnrin lọ àpòrò kí ló ń pa lọ lọmọkùnrin wọ́n tàbí ní us máa dènà pépà gbogbo ní us ó ní wọn nàìjíríà kó mèkè àgbọ̀lọpọ̀ àwọn mẹ́ta láwọn ọ̀dọ́ sàn ọdún lọ sọmọ ọ̀dọ́ obìnrin ìyá ń jẹ wọ́n bẹ̀ ìyá tó sì máa sọ ẹ bá rẹ́ lómi àwọn ọmọ ṣe bá lè ti dé bẹ́ẹ̀ ní gbà páyé wọn gbà kó òòlì lọ òòlì kọ̀m̀pléǹ òòlì ẹ̀dẹ̀tẹ̀ wọn ò ní ìrírí ìdájọ́ pásọ̀ tó wo tí o tí o ṣe máa gbọ́ ọ̀rẹ́yàwó lẹ́ni pé ọ̀dọ́ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ́ ń ṣiṣẹ́ ọmọ ọ̀dọ́ gíláàsì ó lè lékè níbi tó wà ìwọ ló dúkù kò sọ́ọ̀dì nítorí àgbẹ̀ ọwọ́ afẹ́ máa kó dábí nù òun kọ lọ kánò sọmọ pé nǹkan ṣiṣẹ́ náà kọ́ lẹ́nu òun kó dábí nù láti lọ òun kó lọ òun kó lọ kánò lọ́wọ́ yàrá ń bẹ láàrin location and localization so o gbúdọ̀ jẹ́ kí olùkẹ́kọ̀ọ́ kéèkì bísínẹ́sì rẹ sí àgbàná ìgbàgbàná ẹ ló máa ta nǹkan kó máa ta kẹ́lò ní ìsìn máa ta kó máa ta níbo ló lókèétì jẹ sí o lè dẹ́kẹ́ bí mo lókèétì ẹ̀sìn àwọn èèyàn méjì ní ẹ̀lọ́ kí ṣe báyìí ká ṣe àgbàná ibi tó lọ pé sí yẹn wọn ò ní ìdẹ̀ wọn lọ kódà tí mo lọ sí kánò ọ̀ṣọ́ọ̀ṣì wọn ń kó bì wá láti kánò kó wá yí kalẹ̀ sí mo nà níbi ẹ̀rọ ẹ̀ gan ibẹ̀ ló wà kẹ́rin ó ń torí àwàdà ni kí ìyẹn gbúdọ̀ wà lórí mùsùlùmí kí ẹ̀ máa fi wà wá àdìsẹ́ à ń sọ báyìí àádẹ́ ojúṣe ìrọ̀ṣẹ́ lórí ọmọ lórí ìyàwó lórí òbí lórí ẹbí èèyàn mọ̀ ronú lórí àwọn ọ̀gá ìwọ ọkùnrin tó bá jọ lè má lè má ṣùgbọ́n ẹni bá jẹ́ onígbìyànjú tí nǹkan ò tí ì ṣe sùúrù yóò padà yóò padà sí i.

ọkùnrin gbúdọ̀ wọn bá ti sọ bẹ́ẹ̀ fún ọlọ́mọ lọ́wọ́ tó bá ti lọ ilé bàbá rẹ̀ bá ní ọmọ yìí afẹ́fọ́ ní fojú ọlọ́run ṣe tó bá padà wá fún tó bá rèé ẹ fi lè e. ní bojú èdè ọkọ ní máa ní kó bojú òun ló bá kò yẹ òun lọ ló kó sí ah, yóò sọ̀rọ̀ díẹ̀ mi ní tó di ẹ tèmi lọ ẹ̀yin lẹ yóò lajẹ èyí ò ní máa jẹsí lọ́dọ̀ tó kó máa ṣe ẹ dẹ fi lè tèmi bọ dàbọ mi ẹ ọdẹ sọ fún ah, ẹ gbọ́n tí mo sọ jẹ́ mi ọlọ́run ṣàánú gbogbo má jẹ fún èyí tó má jẹ fún ẹ ọmọ tó fẹ́ ọ̀gbọ̀n rẹ̀ súnmọ́ nílẹ̀ wà láti lù mí wọ́n ti máa ń gbóúnjẹ fún yẹn wọ́n jọ má jù. sáàmà fi gbogbo rẹ báyìí. irú ọlọ́run jẹ́ tààtàrà wa jẹ. àwọn náà ò ní ọmọ sùn mà ń dáfẹ́ ìwé kó má lò mú. abẹ́kọ̀ ìwádìí má sùn pọ̀tù ẹ̀jìjẹ́ akílù. kọ́dà tí òun ló kiri yẹn tẹ́lẹ̀ dákìlù bá di gbà báyìí. alẹ́ yẹn wọn fẹ́ sọ́kò ní ṣé kí n sùn lọ́yìn àbí máa lọ ó ti akulu bi wa tó o gbé má sùnmọ́ yẹn má jẹ̀ fún yẹn o bọ́ bá yìí sùnmọ́ tó bá ti dorí tó ọlọ́run ti lẹ́yìn àtijọ́ ti máa ti tó náà nìyẹn lọ́kọ̀ àlùbáríkà tí ọlọ́run ti lọ́kọ̀ àlùbáríkà níta níta ń fẹ́ lẹ́yìn ìgbéyàwó náà yẹn ẹni tí wọ́n mọ láti lo ogún ọdún wọn ò ní sọ pé kọ́ mọ̀ lóyún lóyún láti tó oṣù tó náà ní àfàbílẹ̀ tí ọba ti dúró lẹ́bàá ń dọ́gbọ́n ọlọ́wọ́ òdíje òdíje tọ́jú fẹ́ràn tọ́ba lè dúró tó àwọn báyìí báyìí náà oṣù dúró so májàmú yẹn ṣe májàmú then ṣé ẹ̀yin fẹ́ lòmí ìlébi fọkùnrin má ṣe mistake yẹn tóbìnrin bá ń béèrè pé hmm, kí ni máàrù tó fẹ́ gbà máàrù mi ni pé ẹ má fẹ́ lòmí ìlébi ọmọdé mi máa ń sọ bẹ́ẹ̀ ọkùnrin náà bá sì jẹ́ ẹni tó dúró obìnrin fún wa ọkùnrin ní ìlàkàrà kó tó wáyàwó wáyàwó kò sì yíyàwó òun náà bá nà sí náà ni ó máa èlò sùn òun náà mọ̀ kódà kó o láníyàn wọn kà ṣàdéhùn bí ìgbà náà ń ṣe pẹ̀lú rẹ bí ìgbà náà ń ṣe pẹ̀lú rẹ pé kọ́lọ́ ọmọ gbà yàrá ìṣe kọ́lọ́ ọmọ ṣe ọlẹ́ ìgbà bó ló ṣe lé sí ìyàn lágbó wà níyàwó kan tó pọ́sibú kódà àwọn kristian gan dáńsọ pé ìyàwó wọn ń níjọ ẹ̀rọ kalọ́pọ̀ ọlọ́run tó gbé tó yẹn kalẹ̀ ó ti yọ ọlọ́run ìdílé ó dàgbẹ́gẹ́ bí indọ́sírì àbí fáṣítì tí ẹ ní fákìrì bó ṣe rí yẹn a single product tẹ fẹ́ gbé jáde yìí kọ́pù abẹ́fọ́ ọ̀tọ̀ làwọn tí wọ́n mọ ẹyà àwòrán yìí síbẹ̀ àwọn kan ọ̀tọ̀ làwọn tí wọ́n mọ kó ìjọba ẹ̀rọ ṣe rí àwọn ni ọ̀tọ̀ làwọn tí wọ́n mọ kó jáde abẹ́fọ́ ọ̀tọ̀ ní gizman ẹ wo iye èèyàn tó ń jẹ́ ìrìnkú ẹ̀fẹ́ mú tó tọ́ ti kẹrẹ́fà jáde ilé rẹ̀ náà gbé fákìlì sí ẹ fẹ́ produce ọ̀rọ̀ tó dà o ti wá níbi àwọn qualities àwọn tí ó bọ̀ ṣiṣẹ́ yìí ìwọ ni kò rí dáṣe láti yóò fẹ́ ọ̀ ẹni tó fẹ́ ọ̀ bá eléyìí á fi lọ gbogbo wa nà lọ́kọ̀ rẹ̀ wọ́n kò gbé e bí wàá lọ wá ìka tó yẹ pé kí èkó lò wọ́n máa jí bẹ̀rẹ̀. so ìtẹ́lá jẹ́ òun wá lọ wá kan ti wípé òun tún ṣe kíni o tó wá ìkànnì ẹ̀ ẹ̀dá ẹ̀jẹ̀ máa lówó ọ̀sẹ̀ nọ́ọ̀sì àbí àìmọ̀ ọ̀rọ̀ tẹ́ lọ máa ná fọmọ kásíkì abẹ́rẹ́ chip níbi gbé adáwọn ọlọ́pàá ọmọ àgbà máa fún abẹ́rẹ́ mẹ́ta ló wà gbogbo abẹ́rẹ́ mẹ́ta yẹn fẹ́ dín náírà. wọ́n bá rí yẹn sọ two thousand five ó tún fẹ́ ọ̀dọ́ fẹ́ mẹ́ta abẹ́rẹ́ rẹ̀ ó kìkì lé lé mọ́lá bá níyàwó ní ẹgbẹ́ owó yẹn ò ní jáde náà ẹ kò máa fi nǹkan mìíràn lórí so wá so àwọn torí pé gbogbo àwọn ọmọ tó ń fìsì yóò padà wá padà pàdé lára ọmọ kan ṣoṣo tó àwọn ọmọ yẹn lọ́jọ́ pé obìnrin ní ẹ̀kọ́ mẹ́sàáyàwó obìnrin kí lóun fi máa play role tiẹ̀ lọ aspect ibi tó kọ́ kì wọ́ sí yẹn máa play role yẹn lọ kó lè náà máa ti tiẹ̀ kó kálukú máa ti gbogbo ó padà pàdù sára àwọn ọmọ yín. ojú tí mo sọ̀rọ̀ ní wo ni ẹ̀ yìí ṣe pé ọ̀rọ̀ ṣẹṣẹ́ ọ̀rọ̀ ṣẹ́pẹ́ ti ṣẹṣẹ́ ọ̀rọ̀ ti lọ́rọ̀ tí o lè ká fẹ́ obìnrin kankan ni. ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ ní fọ́kọ̀sì pé àwọn ọmọ tá a máa máa bí kí ni irú àwọn ọmọ ọ̀la fẹ́fẹ́ jáde bóò ní ilé wa ti fẹ́ wọ̀ ẹ̀kẹ́tì tí ó jẹ́ tẹ́lifíṣẹ́ ti fìlàmíà gbogbo ọmọ rẹ ti máa ń dìde kankan ta títí tí ó fi di ọmọ tí ó fẹ́ wọ ojú ẹsẹ̀ sún àbí hope story gbogbo oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí ìdí nìyẹn jẹ́ pé Islam fi àyè àwọn àǹfààní tó wà bẹ́ẹ̀ téèyàn bá wọn ṣe bó ti sọ àti ṣe yẹ ẹni tó níyàwó kan tó rí mánéjì dáadáa tó lọ sàánú ẹ tó níjú ìyàwó kan lọ tó ní mẹ́rin ọkẹ tẹ ẹgbọn yìí tó ṣùgbọ́n bá wá fẹ́yàwó bíi mẹ́ta bíi mẹ́rin ṣe pé kò ní ìyà ọ̀la afẹ́ ìpadà ìpadà afẹ́ ìpadà lẹ́yìn àpá ọlẹ́yọ̀ kan bẹ́ta rẹ̀ torí pé ọ̀hún sọ ìsìláàmù ló kọ tí ò dáa àpá ilé náà lẹ́nu lọ́dún àti màá fọ òbí ẹ̀ adébó ọ̀nà àwọn ẹ̀fọ́ ló fi wọ́n tó bá fọ òbí ẹ̀ tẹ́ ẹ mọ̀ pé ẹ̀yìn yẹn pípọ̀ yìí ló sàkàyè ẹlẹ́yọ̀ ìsìláàmù lọ́nà tó dáa ọbẹ̀ dáa wọ́n tẹ́ pàwọn yẹn bá ṣe tọ́lọ̀ bá ṣe kó orí ṣe dáadáa lẹ́tẹ̀lẹ́ ọ̀rọ̀ yàtẹ́nu sálámà lásán bí ẹ̀ bá níyàwó assalamu alaikum ẹ̀yọ̀ kan náà lọ́sàá sílà ṣùgbọ́n assalamu alaikum assalamu alaikum ẹ̀wò ládàájẹ́ yóò mọ̀ nípa èyí ọ̀pọ̀ ènìyàn ẹlẹ́ẹ̀kejì tí ẹ̀yí ọkùnrin tó bá fẹ́ tẹ́jú òun ó lè fẹ́ gbádùn ayé ẹ̀ kọ́mọ níyàwó torí tó tòyìn bá ti bọ̀ ẹnu ìyè káwọn tẹ́ ẹ jọ lu ilẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ ti fi kiri tó ti di pé fájúmà lọ́wọ́ bomi fún ọ láti ẹ̀wà obì kan ní ìjọba sọ̀rọ̀ nídìí fájúmà tó o ti fẹ́ bẹ́ẹ̀ láti ẹ̀yà rẹ̀ wà bẹ́ẹ̀ fájúmà ò ìyàwó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá yẹ bá mi lọ sí ìgbésí àti fájúmà ìgbésí àti ìgbésí àti obìnrin máa ń gbé bẹ̀rẹ̀ ṣùgbọ́n competition máa tẹ́tí tọ́ba ni bá a tó àyè pàtó ní ìmọ̀ wọlé ó máa fẹ́ là òun ti retí tẹ́lẹ̀ kó tó tọ́ ìyàwó tẹ́ yóò lọ sí kéjìká lẹ́nu àgbo kéjìká lẹ́nu àgbo ilé ìwé kéjìká ní àgbélé àgbélẹ́sẹ̀ àgbo ẹ̀yìn ojú ìdè wọn àkàtà tí gbogbo eléyìí ṣé mo ní ní béèrè. ọkùnrin nígbà tó tẹ̀lé rà ó rí tó bá jọ̀ náà tó bá lọ fẹ́ ṣe yín láti mọ̀ àwọn àgbà kan wọ́n máa jowú ó pé ọkùnrin dẹ̀rọ wù yìí ó pé ọkùnrin pọ̀ ẹnìkan ṣe oúnjẹ kan oúnjẹ yìí dáa ah, mo tí kan bá ti gbọ́ tó wọn bá ti tiẹ̀ lọ́la wà ziyada yóò fẹ́ ṣe kankan tí yóò tún fi lékún tu sẹ́ni yẹn lọ tí wọ́n á lọ ah mo gbàgbé olè ẹ àná ò dáa fà láì fún náà náà mo tún bá lóore náà ọ̀tún lámà wà dàbí lé ọlọ́wọ́ ìjàgbé náà jẹ́ lọ́lọ́ káyè káyè rẹ̀ ti kọ́ competition máa wọ̀ obìnrin tí èsì dáadáa tẹ́lẹ̀ èyí gbọ́dọ̀ lómi nìyí ẹ̀rì òun náà ò ní fẹ́ di ẹni ẹ̀yìn yọ̀bẹ̀ gbà ṣé kí ló ń ṣe jọ lórí gbogbo ẹ̀ láti bọ́ńsù náà gbogbo ẹ̀ lórí náà lè ṣe mo lè fi ìgbé àti nìkan ẹ ṣé náà àwòyá àwòyá ẹ̀dá rẹ̀ ọ̀pọ̀ ó sì ni ìgbà míì sì lọ lè wà nílé ìgbà míì sí àwọn ọ̀rẹ́ wọn kọ́ ọmọ sí ọkọ̀ àmọ́ ti gbọ́ngbọ́n jọ ọ̀sẹ̀ o ló ṣàmùsẹ̀ nígbà ọlọ́run sì lẹ́yìn fún ọtí kankan yìí ìjọ ní ilé ọlọ́run bá ní kára ní ọwọ́ alẹ́ ọ̀sẹ̀ ni yóò sọ fún yóò ní ẹ̀jẹ̀ lójú ká nígbà yọjú làwọn bẹ́ẹ̀ ti gbọ́n wọn tó ti kú obìnrin pàṣípò yẹn lẹ́nu bí wàá máa ń pè ìgbóhùn ti kankan èmi ò ti kankan tèmi yóò ó lè pèsè máa agbọ́kọ̀ lórí ilẹ̀ òun ló bí ọ lórí òní tó bá lọ láyé tó bí ọ lórí tó a ìfọkànbalẹ̀ wà lọ. o ní ní tó bá fún ẹ pírọ́blẹ̀mù lé o ní ní pírọ́blẹ̀mù kankan ìdẹ́lùfẹ́ fi ń sa ìdẹ́ ń sá fún bẹ̀yẹ kan á dùn bẹ̀yẹ ìdẹ́ ọpọlọ ló wà máa ṣiṣẹ́ ọpọlọ ọmọ ṣiṣẹ́ yọ ọmọ ṣiṣẹ́ gan ìdẹ́ ọpọlọ ṣiṣẹ́ sí ìdáná bá ti kẹ́ lóde ọ̀rọ̀ yìí lè ọ̀rọ̀ ọwọ́ àdọ́gbọ́dọ́ tí wàá lọ fún iṣẹ́ tó téèyàn bá rí ṣe lójú tó àdìgbò sí ẹni ló ní ìyàwó kan lọ́wọ́ ló wọ fọwọ́ àlẹ́ àgbà ọ̀dọ̀ lánàá ó ń béèrè lọ́wọ́ kan nínú àwọn sálàmù náà àgbà sáyé ìdílé ìdílé ó ní àmọ̀tẹ́tẹ́ gbòòtán ó ní sọ ti fẹ́yàwó ọ̀dọ̀ ó ní ara tẹ́tẹ́ wọ̀tí fa inna khayra hadhihi al akitaro nìta lọ́fẹ̀ẹ́ àwọn torí pé ẹni tó lówó orí nínú àlùmọ̀ yìí wọn náà lè fi àwọn ọkọ sí wọn wá túmọ̀ ẹ̀ lọ́nà tuntun ẹni tó lówó orí nínú àlùmọ̀ yìí tani àní Muhammad sallà ó ti àwọn ọkọ sí náà ní ti wá ṣe ìlú wọn tún tún láti ìwé ẹ tó tún lówó orí jù nínú àlùmọ̀ yìí àwọn tó bá tún níyàwó yọyọ kalẹ̀ ṣùgbọ́n lórí ìsáàbì kọ́lọ̀ méjèèjì ti ṣe sáà tó yẹ pé èmi ìjà ọ̀la ẹ sára yín lórí ọ̀tá wọn látọ̀ ìṣòro ìwà kánbọ̀ sábà wà. wọ́n ní wọ́n ní ara ní ìlú sára ní kó o fẹ́rẹ̀ ní ṣíṣe àti ìlú ọ̀rọ̀ tó bá wà tó láti ṣàkóso ṣẹlẹ̀ ẹ̀rọ ara ní ìlú ẹ̀rọ ìlú ìlú ìlú sára ní ìlú ìlú ẹ̀rọ ìlú pé sára ní sára ní àwọn. Saya juga, kalau sepuluh kita kita kita jahal òun ló ń dé kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ ákìlù di wàhálà ìyàtọ̀ ẹ̀kọ́ wọ́n ní kí ni wọ́n ń pè ní kó náà ní ṣe ákìlù nìkan ákìlù nìkan ó rọrùn pọ̀ ṣùgbọ́n àwọn èèyàn máa ń rò pé wàlímà ló ń jẹ́ ákìlù nìkan wàlímà tún nìkan nǹkan mẹ́ta alkhitiba alakudu alwalima nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni kéèyàn ṣe kíṣùbà òun náà ni pé obìnrin wù mí mo fẹ́ fẹ́ ó sì lè sáwọn yẹn kò tí ì dìyàwó àlàáfùdù ìtakókò òyìnbí òun náà ni ó ní orígun ó sì ní májẹ̀mú orígun ó wáyé níbi àlùfẹ́sìtà ọmọ yìí òun mo fẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ayé ìyá rẹ̀ ọmọ náà ní owó náà àtijọ́ àkọ́kọ́ àwọn májẹ̀mú kan wá ń bẹ níbi ìtakókò yìí alimahar aliwali lẹ́yìnká ìlànà tí yẹn bá fẹ́ fẹ́ obìnrin ẹni tí èèyàn máa sọ pé kó yọ̀ǹda ọmọ obìnrin fún yàn níjọ́ tí èèyàn lọ sí kútìbà ó lè wáyé ní ọ̀yìn gánà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń dojú ẹ̀rú kì í wáyé ó sì lè wáyé èyí wàlíyù ọmọ obìnrin yóò fínú fídọ̀ pé mo yọ̀ǹda ọmọ mi obìnrin yìí fún ọ ìníyàwó ọmọdéyàwó ọkùnrin yẹn náà ó sì sọ ọ̀rọ̀ akídùn nìkan àwọn tó fẹ́ ṣiṣẹ́ ńbẹ̀ àlùwàlíyù wà lọ́ọ́ fíbù wàlíyù àtẹ̀yìn tó fẹ́ fẹ́bẹ̀rẹ̀ àwọn kẹ̀kẹ́ ni wọ́n ní fọ́nṣàn gbogbo yòókù yẹn kókó lè dùn ní bàbá ọkọ náà wá ọ̀dọ́ bàbá ló wọ́n tẹ̀lé ọ sọ́ọ̀sọ́ sí bàbá rẹ̀ padà kò sí tó burú bẹ́ẹ̀ ọ tẹ̀lé ọ ṣùgbọ́n kò sí ní fọ́nṣàn kankan lọ títí nínú ìṣẹ̀lẹ̀ à ìwọ náà fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ ṣe obìnrin yìí tí wọ́n kó gbà á kó gbà á tí ìgbà wọlé kó wọlé ọkọ béèrè wọ́n dẹ̀ sọ ìyẹn sígà lọ́dọ̀ wà yìí kò gbúdọ̀ jẹ́ wípé ẹni tí èyí wà nínú ìyẹn ló lóun fún ọlọ́mọ ó lè wáyé jọ́dẹ kọ́kọ́ lọ náà wọ́n dẹ̀ lẹ́ni kẹ́ padà wá torí pé jọ́dẹ kọ́kọ́ lọ àti gbọ́ alẹ́ fún lọ́mọ ṣùgbọ́n ẹ̀gbọ́n mi kan bẹ̀ ní wúlò kọ́ bàbá sọ́nà ní máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò ní dà tó bá gbọ́ ẹ̀sìn mi wúlò ọkọ̀ sọ kájọjọ parí ẹ̀ ní fámìlì ìjọba ìlú padà wá pípadà wá jọ yẹn ákùnrin lè ṣe tó bá sọ pé bọ̀ mo sọ báyìí bí ọ̀rọ̀ pé ní lọ́tọ̀ wá mi kì í sọ wípé ayọ̀dá rẹ̀ fún ọ ṣùgbọ́n báyìí ayọ̀dá

ìwọ ọmọbìnrin nígbà tó ti gbà kó o fẹ́ fẹ́ lè yí o tún gbúdọ̀ mọ sàdá kí ìtò fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tó ti wá báyìí obìnrin mi wá máa ń bẹ látara ìmọ̀ kan ó lè lọ gbèsè ọ̀nṣọ́lá mo fẹ́ dàbí àwọn ẹni rẹ̀ ẹ̀fọ́ ní dàbí mi méje dàbí mi méje ó lọ alhamdulilá gbọ́dọ̀ àmì lọ́mẹ́ni ọba fún dàbí mi méje nígbà tó yọ lápàtà wà lẹ́kọ̀ọ́ bó ní asọ̀tà ah! á lò ń jọ méje ní ẹyọ gbà ara sọ gbogbo wa gbọ́n jẹ́ tọ̀ tó à ń bẹ̀ pé àwọn ọ̀rẹ́ mi kan wà jọ náà ẹ ra màá yóò ebi ah! tábìlì méje ní ìdí nìyẹn tó pé máhàrún rẹ jẹ́ fòyìnjú sórí ó ra sọ fún mi ó ṣe kíní gbàngàn èyí bágbára rẹ̀ bá ṣe mọ inú òṣìṣẹ́ bágbára rẹ̀ bá ṣe mọ inú òṣìṣẹ́ ṣùgbọ́n tàdá kí olùgbé fún mi ní fifty thousand naira and fifty thousand ò pọ̀ kéèyàn fún ìyàwó yẹn fifty thousand ní tàdá kó pọ̀ akaparọ́ tara wájẹ kò pọ̀ rárá àmọ́ fún mi ní two thousand naira kó sàdáka kó sí nìyẹn two thousand naira kí ló fẹ́ rà wàá mọ mọ́mọ́lẹ̀ àwọn ìyàwó àwọn mi àwọn ẹgbẹ́ ah tọ́ọ̀sọ̀ wípé o two thousand naira lọ ni iṣẹ́ yẹn fẹ́ fi set up èèyàn kí ni o sign of seriousness fún àmẹ́ wọ́n dà kóde kóyìn ó lọ gbàrú tó bá dẹ̀ yẹ pé o ní ó lè sẹ́kù tọ̀ ẹ̀ thousand naira wa ó rí wípé kò sí ṣùgbọ́n ẹni tó ní kíwọ náà fún wa ní thousand wa sọ di ten torí pé ìjọba gbé ilẹ̀ kì í ṣe ayé ẹ̀ fẹ́ gbé ẹ̀ sàdá àfihàn wa nìyí béèyàn ò bá rí san èèyàn lè dẹ́bi díẹ̀ tí ìgbì ó sì ti so sí àwọn òdì wọlé gan ṣùgbọ́n ìjọ́ tó o bá kú báyìí ká tó kún fún ẹ̀wọ̀n ọ̀kọ́ yọ ìṣẹ̀lẹ̀ sàn torí bó o tó obìnrin yẹn ló o lè san páàkì kó padà fún ní páàkì so bó o ti san máa ha o lè fẹ́ yàwó wọlé kódà kó má di fún máa ha àmọ́ o ti gbúdọ̀ ní àsọtẹ́lẹ̀ rẹ̀ so lẹ́yìn ẹ̀yìn àwọn nǹkan tó jẹ́ kókó nìyẹn ṣùhùd ìláfù aláwọn àfà lórí yẹn ẹlẹ́rìí fún bẹ́ẹ̀ náà àwọn àfà àtàwọn ní ṣẹ́ńtù ni fún bẹ́ẹ̀ náà àwọn àfà àtàwọn ní mustahabu ni wípé kí àwọn èèyàn jẹ́rìí sí akọ́lù àwọn ẹlẹ́rìí méjì tó tó déédéé àwọn àfà mi sọ pé dà onídìkẹ́lẹ́rìí kankan jẹ́rìí kankan sí i torí pé tẹ bá ti ṣe nìkan ẹ gbọ́dọ̀ ṣe ìlànà àfàṣẹ islam ibùdó tẹbi ọlọ àwọn ní ìlànà yẹn ní ṣẹrìtù wọn ní ṣùgbọ́n káwọn yóò jẹ́rìí sí yẹn mustahabu torí pé tẹ bá ti ṣe nìka o gbúdọ̀ ṣe ẹ̀yìn láàmì káwọn èèyàn mọ̀ ẹ̀yìn láàmì yẹn náà ni wàlímà téèyàn ṣe mo ti fẹ́ yàwó wètí yẹn báyìí fún yẹn lèèyàn fẹ́ lò ṣùgbọ́n ní ìdìbò àwọn èèyàn jẹ́rìí tí ó lè má jẹ̀dẹ̀ ọ̀rọ̀ láàrin ìwà àti bàbá ọba òun ni ṣùgbọ́n àwọn afáà mi lọ́gbẹ́lá fíṣe ìgbò wà bẹ́ẹ̀ alẹ́ akọ́lù tó ti lẹ̀ kọ́ mọ méjì ìyẹn dẹ̀ ní èmi fẹ́ fi síbẹ̀ kéèyàn lè avoid àmì ambiguity àbí confusion káà nípa káwọn nípa bẹ confuse nípa ìgbà wọn fẹ́ràn àwọn fíìmù ó kéré fún alágbádá náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn méjì alágbádá wà bẹ́ẹ̀ tó ti wà báyìí àwọn nǹkan tá a wá sọ kalẹ̀ yìí láàárín ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá ó ti parí tòótọ́ bá ti wá sí èmi nǹkan ó ti tìyàwó ẹ̀ ìwọ ọkọ wa ni wàlímà lójú ọ̀ràn yẹn kí ni ìyẹn kò yọpọlọpọ òkú yẹn àti lè ṣe é lè dúró àṣàṣìnáwó kì í ṣe bàbá èyí tí bàbá ìyàwó ṣe yẹn nǹkan náà tó wà límọ ìwọ ọkọ ló ṣe wà límọ tíyàwó bá wọlé ní súnà bá dẹ dùkú rẹ lẹ́yìn ìgbà tó tọ tó rà tó tọ wò tó rí alhamdulillah tó bá jùlọ kẹta ẹyẹ yẹn ẹwà lè ẹwà jẹ mo ṣèyàwó ọwọ àṣewà límọ ó gbà wọ̀nyẹn ṣùgbọ́n gbà mí bẹ bàbá àyà wọ́n lè bá àyàn ṣe wà límọ̀ àdàbí fẹ́ ṣe wà límọ̀ ìjọba dáná tó àwọn sàbí kọ́ yẹ mú kàwá o káfí ṣe wà límọ̀ kò sí sókun bẹ̀ tí bàbá ìyàwó rẹ̀ bá fẹ́ pé tọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé wà límọ̀ yìí mú bá ṣára káwọn bá ṣáṣù náà ni wọ́n ṣe wà límọ̀ nítorí ọba ní mo wá àwọn náà ó fi kàn wà límọ̀ torí pé wọ́n lè bá àyàn ṣe wà límọ̀ wọ́n sábà ní wàá ṣe wà límọ̀ bẹ̀rù bá ṣẹ́ra kí olùgbéra oníjẹ́ náà o lè má jù gbéra ó ṣe ní kó lè gbé ọkọ náà kópa níbi ìnáwó yẹn ṣùgbọ́n tẹ̀lé fún yàn lọ́wọ́ lórí wà límọ̀ sí láì fún bẹ́ẹ̀ sọtì wà ṣùgbọ́n tọkùnrin gbúdọ̀ nílẹ̀ mi pé ojúṣe ìwọ ọkùnrin ní kó ṣe wà límọ̀ wà lọ́wọ́ akudu kò ju báyìí náà àlùwà yìí àlùwálé bákan náà àlùbáhá bákan náà àṣubú àwọn tí wọ́n jẹ́ lẹ́yìn lọ́dọ̀ àwọn tí wọ́n kà sí ṣẹ́kù ṣùgbọ́n àwọn mẹ́ka sí kú sàhábà wọ́n fi ẹ̀yìn láàrin wọ́n ti ṣẹ́kù òṣùgbọ́n gbé òṣùgbọ́n ìṣẹ́jú mẹ́wàá náà kọ̀dẹ̀ tẹ́tẹ́ gbogbo èyí ó pọ̀ gbogbo táwọn sọ èkó yẹn tí ó wà fẹ́ wọ́n lè fún ẹ̀jú yẹn bí mẹ́ta mẹ́rin lọ ó lè mọ́tò báyìí lọ ìyẹn èèyàn máa ń ṣe ìwé pé èèyàn jẹ́ akédùn wàlímà làwọn yìí bá ti àwọn yẹn sí nínú àwọn súnà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wa aṣubú púpọ̀ fẹ́ òrẹ́sì tọ́ka ju pé sùúrù fún àwùjọ wa olùkàṣùgbọ́n àbúrò mọ̀ ṣàlàyé afẹ́fẹ́ àwọn sì ń tẹ̀ka lọ lọ́dún nígbà bẹ́ẹ̀ ìyẹn bí òní máa kó yín sí ìnáwó ẹ̀yìn ẹ̀yìn ẹ̀dí bẹ́ẹ̀ fún yàn lọ́mọ ẹ̀yìn ẹ̀dí àwọn ẹ̀fún náwó náwó náwó ẹ̀kàn ní kó wá òkùtọ̀ sí àlọ́ àpapà sí ten minutes ó ti parí ìyẹn tí kọ́ sọ́kùn kó wá ṣe wà nímọ̀ kódà bàbá ìyàwó náà lè wá níjọ wà nímọ̀ hapùtọ̀ ni kó ṣe kó máa lè fún kó sì wà ní súnmọ́ ṣùgbọ́n èyí tí máa ń ṣẹlẹ̀ láwùjọ wa lẹ́gbẹ́ ilé àwọn ìyàwó náà ni wọ́n tún fi ṣe wàlímọ̀ náà ni wọ́n tún ṣe ó ṣe é ṣe kọ́kọ́ náà lówó bẹ̀rẹ̀ kájà òní wípé mọ́tò kọ́ wọn yẹn sí ìnáwó ṣùgbọ́n àwa Yorùbá àwa fẹ́ mílíọ̀n àti gbọ́ wọn á jọ mọ́lẹ̀ fi ẹran wọn á lọ bá wọn so sábà làwọn fẹ́ ṣe wà ìnáwó mọ́tò tó fẹ́ máa ṣe tó ti lé sábà wà fẹ́ ṣe ìwọ gbìyànjú ìwọ náà dá sí dàtí sábà wà ní rárá àwọn ànábìmọ̀ bẹ́ẹ̀ nínú nínú nínú nínú ẹ̀fọ́ àwọn ànábìmọ̀ wà kó wò ó sápò bọ́mọ bá dọ́dọ̀ rẹ̀ tó bá dùn lọ́kùnrin àwọn yòó rẹ̀ náà mo bẹ́ẹ̀ ní wà límọ̀ wà límọ̀ tó kù káàkiri ó lè mọ̀kẹ́ ní oṣù wọn o mo bẹ́ẹ̀ ṣe ṣèlú náà bọ́ bá rí wà láwọ òṣà bó ṣe ń ra fún ọkọ bó ṣe ń ra bó ṣe ń jẹ abẹ́ wọn ṣe ṣàǹdáwìjì wọn fi ẹyin sínú ẹ kálukú jẹ wọn mú sókòsì. <laughs> ó ṣẹlẹ̀ láyà ní ọ̀sán náà lọ́sọ̀rọ̀ ìdè gbogbo wa nígbà láti fi ìlà láti fi ẹ̀rẹ́ ẹbí kéèyàn náà ṣe wà nínú àpá jùlọ sí àwọn fáńtì ìyàwó ìlú ọ̀gá ní kéèyàn tó fà níbẹ̀ fáwọn bàbá ní kéèyàn tó fà ìyá kéèyàn ṣe ṣe wà láti ṣe ìyàwó súnà yẹn ó dà fún ọlọ́run àwọn aṣọ sáyẹ̀nsì ààrẹ yìí ẹ sọ sẹ́ǹsì ń bẹ̀ fún wa ẹ kò sí nǹkan ẹni náà ti bẹ̀ ẹ ti kọ́ ọlọ́pàá nípa púpọ̀ ẹlòmí alẹ́ ẹjọ́ ẹ̀gẹ́ ní ìbọn nípa púpọ̀ ẹ lè sì ń lọ níjọ́ tó bá ń lọ lọ ẹ sì ń lọ sábà lè sì ń lọ má pẹ́ jù ló di yé. àbá àti ìyá yìí ojú mọ lára ti àfẹ́ máa lọ ọdún kan lọ sí ọ̀sẹ̀ àwọn títọ̀ ní ìlú àkẹ́kẹ́ ìlú ìfẹ́ ẹnì kan kọ̀ tọ́tọ́ táwa ẹni kan wọlé ní nẹ́ẹ̀sì ló fún wọn wà lọ́dọ̀ sí ọ̀sẹ̀ àná bàbá ti fẹ́ wọlé lò sí ẹ̀sà gbọ́ yọ wà sáwọn àlè agbára àrẹ lè jù sí ẹ máa lọ lé yín náà ẹ ti ti débẹ̀ lójijì kálukú balẹ̀ tiwọn náà lọ ọlọ́run ti fi náà rọ̀ yóò sọ àdúrà fún báyìí ọkọ àyè ẹni tó fẹ́ ṣe ìyàwó ó dà ká máa bára wa ṣe ìkà ṣùgbọ́n gbogbo àti fẹ́ ṣe tó náà ká kọ̀ǹsídà òfin ọlọ́run àwọn ìṣesí yẹn fi púpọ̀ kà sísà kan fẹ́ ṣe nìka ní Mina lábújá bá gbogbo ara yín obìnrin kò sí maharam kan kò sí ẹnì kẹ́kọ̀ọ́ ara yín mọ́tò ẹ̀ ń lọ́wọ́ ẹlòmíràn ló ń sọ gbádùn gbádùn là kò lẹ́jọ́ asẹ́fàrò bẹ̀rẹ̀ àbáfà ẹlòmíràn skul náà wá wá ń kọ́ ẹ má máa lo ìdí èsì asùnù mọ́sálà kẹ́nìkan ní gbàdúrà fẹ́ fún òun wá jẹun ẹlẹ́dẹ̀ ṣé ìyẹn sọ ká máa jẹun ẹlẹ́dẹ̀ bí ẹ̀tọ́ anọ́mọ̀lẹ̀ bẹ́ẹ̀ ni wáyé skul yìí gan-an ọ̀yẹ́ fi máa bàbá yóò tẹ̀lé yóò ẹ fi kàn yẹn ju dọ̀rúra ẹ mọ̀ wàá lo dọ̀rúra kẹ sọ́dẹ̀ átúlù ìdájọ́ kẹ wá ń fi kejì yá sí lérí ẹ̀ àlà àṣìṣe tó pọ̀ bó tilẹ̀ jẹ́ wípé kò sí nǹkan tó burú mo lọ́mọ ní yunifásitì ó náà nínú ìjọba kí n gbé wá tọ́ba tó ní wípé kí fún àwọn sẹ́sìn òye àwọn tí wọn ò lẹ́sìn ẹ dájú amábákéèdì lọ́la lọ́wọ́ rẹ̀ kọ́mi yóò wà ní àwọn tẹ̀sán òye gan-an sukùn tí n tó burú bẹ́ẹ̀ fẹ́ ni tọ́lọ́ ń bò láti ìjọ tọ́lọ́ ní kẹ́sì òye súnà yé ọmọ rẹ fún ọsùn obìnrin ọmọkùnrin jẹ ìwọ wáyé o àpàdé o lọ́mọ obìnrin ẹnìkan wá sọ pé ẹ ẹ tí ẹ fẹ́ sọ fún àwọn obìnrin ẹ wò wò wò wò màtí ọ̀ ni ẹ fẹ́ ẹ fẹ́ sọ pé wò gbọ́n ni náà kò rí bẹ́ẹ̀ tí gọ́vnà tó bá ń rìn tó bá ń lọ sóòlù kan tí kò mọ̀nà àbújá ni táwọn akọ́lé ní ìjọba àpọ́nlé ni wọ́n ń pọ́n nílé ni ẹ lè dá lu èkó àmọ́ ẹ̀rọ mi lè lọ́mọ ẹ̀sìn mi nìkan sábà ní ọ̀fẹ́ tẹ̀lé ìgbà mi lè lọ. ṣùgbọ́n èyí tí sùnà ní kí wọ́n tẹ̀lé yìí kí wọ́n káwọ́ ní wọ́n tẹ̀lé yìí yẹn ó fi pọ́n nílé ni jíjẹ fẹ́ mọ̀nà ẹni tó bá sì mọ ìrìn àjò ẹni tó bá sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí bá máa ń sáwò níjọ́ tí èèyàn bá rí wàhálà onírìn àjò yóò mọ̀ pé ah ọ̀dà kó mi ìgbà káwọ́. ẹ lè má lọ́gbà mí ìṣọ́ agbẹ́nú ẹ̀dúró wọn rọ́ọ̀bù níwájú lálẹ́ ẹ dúró. ibi tẹ́ ẹ dúró sí yẹn gan-an ìgbà náà wà. bá ti gbọ́ kú bẹ́ẹ̀ wọn alùpùpọ̀ bẹ́ẹ̀ wọ̀ bẹ́ẹ̀ tó o bá mú kùnà lọ́wọ́ o sì kò tẹ́kẹ̀ o kò tẹ́kẹ̀ anábì musa alẹ́ sọ́lá sọ́lá bàtà lẹ́bi musa ń bọ̀ láti mẹ́díàmì lẹ́tọ́ ìyàwó rẹ̀ torí iná àkọọ́lẹ̀ alẹ́ ahìlẹ̀ fi kò fòsò dúró ìní ànásù náà èmi ti rí náà kò sọ pé ìyàwó wọn lọ ìdí musa sọ bẹ́ẹ̀ ní bí nǹkan kan bá ṣe mí níbi náà tó ṣe èmi tó má ṣe àkọọ́lẹ̀ alẹ́ ahìlẹ̀ kò fòsò ìní ànásù náà làálì àti ìkùnmí ni sí àwọn àjùlọ alẹ́ náà ń gbọ́dọ̀ kò sọ pé tíyàwó òun lọ àwọn afáàmù jáde bẹ̀rù pé àti tí ìmọ̀ kò tẹ̀ tìyàwó yẹn jàǹbá tẹ̀lé kó tìyàwó yẹn kéèyàn fi ara gbà ń tẹ̀yàn ẹ wá wà lé owó ń gbálẹ̀ fún wóoru àwọn olùgbàlẹ̀ gbágbágbágbá ìyàwó àti ìmọ̀ ni kò wọlé ìwọ ni kó o jáde fún àwọn ọmọ ọgbẹ́ mẹ́ta àgbègbè náà wọlé mọ́ ọ islam kò sẹ́yìn ẹ̀yọ́ ó fi fún ẹyin lé yìí. ìjọba bẹ̀ wọ ọ̀rọ̀ mákàrọ̀ níyà àwọn tó lè jẹ́ mákàrọ̀ yẹn kọ̀ nínú àmì tọ́lọ̀ tó fi jẹ́ pé ẹ má jà á bẹ́ ju ilé nǹkan yẹn. àwọn tó lè jẹ́ mákàrọ̀ yẹn kọ̀ bàbá yín lè jẹ àbúrò yín lè jẹ ẹ̀gbọ́n yín lè jẹ lọ́kùnrin. bákan náà ẹni tó jẹ́ ọkùnrin àbúrò bàbá yín ó lè jẹ́ maharam yìí ẹ̀gbọ́n bàbá yín ó lè jẹ́ maharam yìí ẹ̀yin tẹ́ wá lóbìnrin tẹ́ ẹ ti dàgbà tẹ́ ẹ ti bímọ tọmọ yín ti wọlé ọkọ ọkọ ọmọ yín ó lè jẹ́ maharam yìí ọkọ ọmọ yín lè jẹ́ maharam yìí so ó kọ àwọn tó lè jẹ́ maharam rẹ̀ pọ̀ gbà kó ayé ẹ̀ ti gbèsè àwọn abẹ́lẹ̀ làdé bàbá maharam lọ́kọ ọkọ òbí mi tó owó gbọ́dọ̀ ní dáàbò ìyàwó ọbẹ̀ lọ mú ìyàwó rẹ̀ mú lọ. sú àǹfààní tó wọ́n bẹ́ẹ̀ ní súnà yẹn níyàn bá máa ń ṣe ọ̀lá ìwé tó pọ̀ wá láyé. ẹ̀ẹ́dì tó nílẹ̀ ilẹ̀ báyìí níyàn bá fẹ́ yàwó. bí ajá bọ́ba bímọ lé ìyàwó táàjì mọ̀ ọ̀dà kí wọn náà lọ yọ owó tó di ajá bí mẹ́ta ọ̀ ìjọ nẹ́sẹ̀sì kan ní ó sí abẹ́rẹ́ yóò wà ní ìjà làwọn aṣọ pápá ẹni sàmójú ẹgbẹ́ pé ẹ̀rọ àgúnlẹ̀ mọ́ra yìí ó ti ó ti ó ti la obìnrin níbi kọ́ lọ́ọ́ máa lọ àtúkọ̀ àyà ìfọ̀n tẹ́tẹ́ sí bẹ́ẹ̀ láti mọ̀ wípé kò lè dá wa nǹkan táwọn ará yìí ṣàlà àdìwọ́ ẹ̀sẹ̀ kúrò rẹ̀ oníjùmọ̀ so yóò kò tẹ́lẹ̀ tiẹ̀ níbi unnecessary travel àǹfààní tó pọ̀ wà mọ́ yóò dẹ̀ fẹ́ yóò gbẹ̀rẹ̀ náà yóò gbẹ̀rẹ̀ náà ṣòwò dáa irú máa nǹkan fẹ́ ṣe fi kọ́ra yín lágbà tó kọ́ kẹ́ni ẹ̀ ọmọ bínú inú tó bá lé tiẹ̀ náà kó mọ̀ wà kó ṣíṣe àgbẹ̀rẹ̀ ìṣe pé ó ṣe tí kò dáa sọmọdé ẹgbẹ́ nínú òdú dẹ́ wà ní àìrá àwọn ọmọ ara lọ rẹ̀ tí ìbá ti ti sáfà yé ṣe máa ẹ̀yin tẹ bá wáyé láyé ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ń lọ ó lè sọ fábùrù rẹ kẹ́kọ̀ọ́ tẹ̀lé ọ ó lè sọ fọ́kọ̀ rẹ kẹ́kọ̀ọ́ àwọn fẹ́ ká yọ lọ lórí nìkan ọ̀rẹ́ mi ká lọ lọ rẹ̀ ẹjẹ́ àmọ́ fọ́ra wa ẹni tí ẹnìkan bá dẹ̀ wá bí mi ká lè bá níjọ tí ẹ̀mọ́ dẹ̀ wá ń bẹ̀ wọ́n bínú kì í ṣe pé kò fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n kò lè fi orí jẹ gàrí kan náà ò pa yẹn abàlẹ̀ pé dùn òwúrà lọ́pàá kò sí dùn òwúrà lọ́pàá kì í ṣe pé tí ò bá lọ fún òní rí ákìdù ṣe bí ò lọ ákìdù so ó lọ ákìdù so ọlọ́run ọlá ti yẹ kó kó sàn wá rí àlàyé yẹn ṣe lónìí. 这方面我都听着呢，好听呀！哎，哎。 irú àwọn béèrè yẹn èyí ò lọ ra ẹ̀mú ṣàlàyé àwọn pápọ̀ ṣáà nǹkan kan ní oṣù ẹ̀ obìnrin yẹn ó lè fi jí ìyẹn tí wọ́n fẹ́ wọn mọ̀ ìyẹn tí wọ́n fẹ́ wọn kọ̀ ẹ̀mọ́ kí ló ṣẹlẹ̀ àwọn ẹ̀mí tó fún sílẹ̀ ó lè fún àwọn ọkùnrin ti sùn oríṣiríṣi nǹkan ló lè wà lábẹ́ wá wò àwọn àwọn wà lábẹ́ akàtúntò ìgbésò rọrùn fún wa láti sọ̀dájọ́ ìlú ìbáwọ̀ náà ní ìlú níbi tí ìjọba ti wà ilé rẹ̀ lára lọ́rùn mi rẹ̀ yẹn ní òun àwọn pàtó tó fà tó mi ò sì lè sọ lórí ẹ̀ àlùfọ́kùnmọ̀ àyàṣe yìí ká ló ń sọ̀rọ̀ bákan náà obìnrin tó nífẹ̀ẹ́ ọkùnrin kan dáadáa ṣùgbọ́n kò láǹfààní àti tó kọkùnrin ó mọ̀ pé àrẹ́lẹ̀ òde ọkùnrin pàtàkì fẹ́ yà bó ti ní ó sì tún nífẹ̀ẹ́ rẹ̀ ó lè rí pé ìlágbára ìyàwó ó lè rí mọ. ní wọn máa ń kọ́ sí ilé ìdíkọ̀ ìyàwó rà sí ìjà tó kù. ó má lù bẹ́ẹ̀ tòbí ó mẹ́ta àtẹ́n. ìtọ́ ẹ̀ kọ́ sọ ní kó wọ̀ fẹ́ sí ìyàwó ẹ máa wù bẹ́ẹ̀. lórí ọ̀rọ̀ tó ìlágbára rà ó dùn ìtọ́fẹ́ sọ ní pé owó òṣèlú láti ṣe ìyàwó yìí. bẹ́ẹ̀ ni dáhùn yàrá padà kó méjì lóde ọlọ́run padà rà pé ṣùgbọ́n tó o bá ti bẹ̀rẹ̀ rẹ̀ kódà àwọn tí ò lè sùn bàbá náà bá ti fẹ̀ wọ́n kódà kó bí wọ́n ti kẹrin kó padà fẹ̀rẹ̀ ìyàwó fẹ̀ àwọn ìfẹ́. sọ́dọ̀ ní lóòótọ́ onífẹ́ ni ṣé ìdáná wọn rẹ̀ lọ́nà owó tó fún ìjọmọ̀lá àbúlọ́wọ́ ọkùnrin náà lè tọ́ sọ́ọ̀lá láti dúdú kẹ́kẹ́ lóye nìkan nìkan ẹ̀jẹ̀ méjì lẹ́nu òfin yóò ẹ̀jẹ̀ kan ní láti mọ̀ ní ìdíborí wọlé tọ́ nkẹ́lẹ́ nkẹ́lẹ́ méjì nínú òfin ní bàbá àtàlẹ́. bọ́ọ̀bù ní ọ̀rọ̀ wa ní òun ò lè rọ́ọ̀kọ́ bá tọ̀ àjẹwé ọlọ́run máa tó lu ìwọ́n lọ́wọ́ kọ́ ìwé wà bóyá kò tó lé lẹ́yìn ó sún náà wọ́n wá ní ọwọ́ àjẹpọ̀ pàtàkì tọ́lọ́dọ̀ lọ́wọ́ ká ah, ọlọ́run ló ti má lọ sí àmì kọjá kọjá pa ọlọ́run ló ń lọ ọmọ pẹ̀lú ọlọ́run kò sí èyí tọ́lọ̀ tó fẹ́ nìyẹn mọ́ àwọn náà fojú wú ẹni tó bá kẹ́yẹ ẹni tó tọ́ padà kọ́kọ́ mi yẹ ọkọ́ kọ́ ẹ máa ṣàdúrà fún ọlọ́run bá jọba tó tọ̀ ọlọ́run ṣe tiẹ̀ náà tó lóore ọlọ́run kò ṣe tó yàn sí wọn tó àlámọ̀ rẹ̀ tó ń tó ń lọ́wọ́ bá tó ṣe ní ti àwọn ọ̀rọ̀ gbogbo àwọn ìjà sọ pé wọ́n ṣe ti dà adé lẹ́yìn iṣẹ́ ìbáraẹ̀ àti kàkàtì fún ọ̀kadà tó ẹgbẹ́ sọ pé o ti ṣe wà láti fi ṣe wà láti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ìwádìí bẹ́ẹ̀ ni láti kọ́ọ̀lù kọ́ọ̀lù. tí àìsàn fowó yẹ ká sí bí bí guidance and counseling yìí tọ́jà bá wọn náà lọ́wọ́ àwọn ẹ̀. ó dà wọ́n lè pé kí wọ́n lọ́ọ́ lè wọ́n wà kọ́wà lọ́wọ́ ẹ̀ ó tù ẹ̀ kí ìdílé tó tù ọ̀rọ̀ ìkú ti ní àwọn ọ̀rọ̀ gbogbo ti má sáà sọ̀rọ̀ kọ́ àwọn kọ́nà tó sọ ọmọdé ọ̀lẹ̀ tó bá ti fúnra wa yìí máa kò yẹ sí ìdílé yìí ìlú káká àríkọ́ṣọ́ làjẹ́ báyìí ó lè rí nǹkan tá a fẹ́ produce ó ní contribution wa tí àwọn ọmọ tá a bá bí láwùjọ ìkọlọ̀ ń kó wa jọ kí ó ṣàkóso báwọn ọmọ wa ṣe túbọ̀ ní fúnẹ̀tì ó tún ju tiwa lọ mo fẹ́ mú àkójú ọ̀rọ̀ kan mo ní áfíríkà ṣàkíyèsí. نظام المعاصي شديد من أب واحد وأم واحد شقيق منه أو على أم أم أم mo sí nàìjíríà àbúrò lọ sukùl tọmọ ìlú wa ń lọ ọ̀rẹ́ yẹn sílì ó wà nínú àwọn tó bá ti wà níbi ìwọ̀n tí ìtúwìrì wà náà ọmọ tiwa sì ní ìnákọ́bà ní ìlú kọ́ọ̀bù ń lo nàìjíríà láti ní problem ṣé lọ́kàn rẹ̀ ó pẹ̀lú rẹ̀ ìwà wọ̀ tí skul jòzè ní uniform táwọn ní uniform ní uniform so ọmọ ẹ̀ wá orí ẹni tó jẹ́ ìfọ̀kùnlá ìwọ̀n kọ̀ọ̀sì òun ò lè má sùn ìwọ̀n bọ̀rọ̀ alẹ́ àti mùsùlùmí ẹni wá jẹ́ òkè ẹ̀fọ́ wọn mọ̀ wá wọn ṣe sí bàbá ìgbé àbó ni àbẹ́ wa ó sọ̀rọ̀ pé nítorí ti sọ náà ní ìyá fún ní táwọn yẹn bẹ̀rù wípé àbí yẹn ló pọ̀ sí ẹ mọ àwọn òyìnbó bàbá yẹn náà ti náà ti òyìnbó lẹ́tà màdùn náà wàá sọ̀rọ̀ níbẹ̀ sí ní kóòtù ayà kùrán wọ́n àyàwó ní harrow pé àti mùsùlùmí wọn ò ní sílẹ̀ àdéhùn ọ̀gbìn fi skul yẹn wà lọ́kọ̀ọ́ láti lọ sẹ́ǹtì ìdákùrẹ́ ọ̀kọ́tọ̀ láti bá wọn sẹ́ǹtì torí pé táwọn wà sàn pé àníṣe ó sùn tọ̀wọ́n ni pé ó sùn ṣùgbọ́n ọ̀nà wo ló lè fi ṣe tí ò ní àfẹ́tẹ̀ sí ẹ wọ́n wá lọ mọ̀ọ́mọ̀ bá ọ̀dà sí aṣọ kan tó ní jábọ̀ tó ní <laughs> táwọn máa ṣe nígbà tí wọ́n á tẹ̀lé lọ́wọ́ á ní pé òun ò lè sùn ní lọ́kàn náà tó bẹ̀rẹ̀ nìkan nínú wọn bá tẹ̀lé owó nìkan ní owó wọn láti lè fún ní special tòǹbù àní kí n tẹ́tẹ́ rí ẹ̀yìn àwa expose exposure wa lò ó fi ọ̀tún sùn ní ma lóore ẹ̀ don't allow them to to use the cup ní ìdààmú yẹn even ní UK lókàn òyìnbó pẹ̀lú owó yẹn nítorí òyìnbó mọ̀ nípa àníṣe ẹ̀kọ́ ìyá rẹ̀ kò kọ̀ wọ́lọ́wọ́ àwọn ọmọ ọdún tẹ́tẹ́ sí àfàfà kí ẹ pé wà. ẹ ọmọ yìí kó ọmọ nàìjíríà kì í jọmọ ẹ̀mí mọ́ bẹ̀tí tó ń lè wí láì ṣe èyí kó náà wà. sọ wọ́n dẹ̀ fi wẹ̀ kí ẹ ṣe olùdẹ̀fẹ̀ ní àyè ìjẹ́ tó wà pẹ̀lẹ́. sọkún arúgbó àwọn bẹ̀rẹ̀ wípé sọmọ ibà lè bóòlù tí ò bí lè kiri ọ̀ fọ́ọ̀mù nìkan tẹ́lẹ̀ bí àkàlẹ́ environment burú ó burú ju gbogbo yìí so látara àdéhùn yìí ojú táwọn àwọn olùsí ìyẹn iṣẹ́ ọ̀rọ̀ pé ẹ̀kọ́ fẹ́yàwó lásán kí nìkan tí àwọn ọmọ wo ìgbẹ́ jáde lọ kí nìkan fẹ́ contribute táwọn tí ó tó ju èyí táwọn àṣọ tó wà kà tó o ti dé múlẹ̀ ní ọ̀sẹ̀ kan ọkàn rẹ balẹ̀ alhamdulilayi lórí ọmọ kò tó wà lá torí pé ọmọ àwọn tó fi sílẹ̀ tó o ti ti sáà mú owó nìyẹn yìí sojú pé kàrọ́ maka tó ná ọmọ yẹn náà kí o ná ẹsẹ̀ gbá mú ọ̀rọ̀ ti kọjá ó ti yẹ kí òní kọjá ẹ̀yìn mánéjì ngozi ngozi báwo ló bá lé yìí wọ́n mánéjì ngozi o àdéhùn ni o lọ sóbìnrin mùsùlùmí muslim sisters wà dáadáa tí o kọ́ lọ́wọ́ wà lásán náà ọ̀ṣà náà ọlọ́wọ́ àti ìlú ìjọba. وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك